والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في باب من أكل ناسيا في الحديث السابع والعشرين وستمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من نسي وهو صائما فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه وللحاكم من أفطر في رمضان ناسيا فلا قضاء ولا كفارة وهو صحيح وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من ذرعه القيء فلا قضاء عليه ومن استقاء فعليه القضاء رواه الخمسة وعله أحمد وقواه الدار قطني وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم خرج عام الفتح إلى مكة في رمضان فصام حتى بلغ قراع الغميم فصام الناس ثم دعا بقدح من ماء فرفعه حتى نظر الناس إليه فشرب ثم قيل له بعد ذلك إن بعض الناس قد صام فقال أولئك العصاة أولئك العصاة وفي لفظ فقيل له إن الناس قد شق عليهم الصيام وإنما ينتظرون فيما فعلت فدعا بقدح من ماء بعد العصر فشرب رواه مسلم وحديثي أنا دلوري أقبقا nínú àwọn àdájọ́ àṣeyàm adéṣe alákòókò lónìí ó ní í ṣe pẹ̀lú kéèyàn gbàgbé jẹun nígbà tí ń ṣe ṣeyàm àbí kéèyàn gbàgbé mumi nígbà tí ń ṣe ṣeyàm àti mọ̀ pé dídá tó lọ́wọ́ bá dá wa ẹni tí ó máa gbàgbé lọ́lọ́run dá wa òsì bẹ́ẹ̀ yẹn sì lè pé lọ́pọlọ tó òsì bẹ́ẹ̀ yẹn sì lè gbọ́n tó kò sí bẹ́ẹ̀ ṣe lè nímọ̀ tó téèyàn ní jẹ́ni tí ó máa gbàgbé ó ń bẹ nínú tọ́lọ́wọ́n bá dá mọ́ mi yàn torí pé baba ńlá wa nabi adam aleyhi salam ó lè yàn àkọ́kọ́ òun sì lè yàn àkọ́kọ́ tó kọ́ gbàgbé nítorí pé ọlọ́wọ́n bá ó bá dá mẹ́jẹ̀mú pé kò gbọdọ̀ dédé èso èso kan nínú àwọn èso àlùjánnà ṣùgbọ́n baba ńlá wa gbàgbé. ọgbàgbé okógbàgbé ran àwọn ọmọ àtàrà ọmọdọmọ rẹ torí ẹ ìgbàgbé yẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀kan nínú àléébù eléyìí tó lọ ń dá dọ́mi yẹn orí náà tún lè wà ń bẹ̀ nígbà mi torí látàrí pé yẹn ń gbàgbé látàrí ìgbàgbé ìgbésí ayé ń rọrùn fáwọn èèyàn láti ṣe. nítorí pé tí o bá tún sígbàgbé ìsẹ̀mí ìbá ti rọrùn rárá rárá wọ́n rántí ìgbà tí bàbá rẹ̀ kú tí màmá rẹ̀ kú irú ìbànújẹ́ tó dàbọ̀ nígbèsè ayé rẹ̀ lọ́jọ́ yẹn àti lọ́jọ́ tó tẹ̀lé ṣùgbọ́n àwọn bọ́ọ̀lù ń ṣe ń dín kù látọjọ́ tó tẹ̀lé ìbànújẹ́ yẹn ọ̀dàbí tijọ́ àkọ́kọ́ ìjọ́ kẹta ọ̀dàbí tijọ́ kejì tíjọ́ kẹrin ọ̀dà bíi tíjọ́ kẹta tíjọ́ karùn-ún ọ̀dà bíi tíjọ́ kẹrin títí tó tẹ̀ fi di pọ̀ gbàgbé ọ̀wá ń sẹ̀mí ẹni tí ó sì bànújẹ́ má ní iwájú rẹ nípa bàbá àbí màmá kú bí ìgbà tó ṣe wípé bàbá kan ló bí ọ sáyé màmá kan ló bí ọ sáyé subhanallah tí ò bá sì ti gbàgbé ni ká pé ìgbà tí bànújẹ́ burúkú ṣe wá rí wọn ìrántí bíbànújẹ́ ń ṣe tó àti bíbànújẹ́ ń ṣe dùn wá tó ní ọmọ ṣẹ́kù lórí wa kí ló fẹ́ dùn mọ́ ẹ̀ nulẹ̀ ayé ma kò sí tó fẹ́ dùn mọ́ ẹ̀ torí ẹ̀ ìgbà tí jàǹbá sí ọ pé àwọn jí ọ lówó gbé lọ òbọ́kàn rẹ̀ sì bàjẹ́ òbí bànújẹ́ sì sí ọ ṣùgbọ́n tó lọ́wọ́ bá ràn ọ lọ́wọ́ tó padà gbàgbé rẹ̀ ọlọ́run sọ nǹkan gbàgbé bí ìgbà tí ọ̀sẹ̀ kò lè dùn ọ́ ra kọ́dà yóò débi kókó dùn ọ́ rárá mọ́ ìgbà kan ní òní dùn ọ́ bíi ìtàkọ́kọ́ mọ́ nígbà ọba yà kò tẹ̀ ní dùn ọ́ rárá mọ́ wọn náà tún fi máa ṣe wáàzì fáwọn èèyàn pé ẹ eh, eh, ilé ayé yìí báyìí kò sádàáhùn tí ò lè ṣẹlẹ̀ ń bẹ̀ èmi gángbà kan so subhanallah ṣùgbọ́n ìgbàgbé pẹ̀lú ìjọsìn ìgbàgbé pẹ̀lú ìjọsìn òfin ọlọ́run ọba wa ó dá lórí pé gbogbo ntọ́lọ́mbà ni kò sí ọgbọ́dọ̀ sí o mo gbàgbé ọ̀ràn mo gbàgbé sí sọlá mo gbàgbé sí sọlá ti láì sàlùwàlà mo gbàgbé sí sọyàm mo gbàgbé yọ zakẹ mo gbàgbé sí hajj mo gbàgbé yẹn gbogbo ẹ̀ kìí sàwáwí torí ibi jókòó ókè o gbàgbé kò sẹ́sẹ̀ lórí rẹ. aleykum salaam kò sẹ́sẹ̀ lórí rẹ nítorí pé o gbàgbé ni fún lílọ́tù lọ lára àìsè sọ̀láàtì lákòókò rẹ̀ àti wọ́n pé ìgbàgbé ló mú ẹ tó fi ṣe lákòókò rẹ̀ kò sẹ́sẹ̀ lórí rẹ̀ yàtọ̀ sí kọjá yìí pé àwọn arántí ló tún fi falẹ̀ ló tún ṣèrègbè ká kàkà kọ́ lọ sí sọ̀láàtì yẹn ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá di léèfì mo gbàgbé láti ṣe sùúyà kìí ṣàwáwì wàá san yẹn ni pé ìgbàgbé yẹn kò mú kí nǹkan yẹn ó ṣubú dànù tán yọ kàn fún ọ ní àyè àti mọ́gbẹ́sẹ̀ ni ṣùgbọ́n kò ní san padà kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kò sẹ́ni tó kọjá àgbàgbé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìgbàgbé kìí ti ẹ̀sìn wo ẹ̀sìn tó náà ní kó o ṣe ìgbàgbé òní tìwó dànù àwọ̀rọ̀ mójútó àrùn yẹn. àmọ́ rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́run má fi àjọ wa o lórí ntí ìgbàgbé àbí àṣìṣe tó mú wa ṣe láì dá. bẹ́ẹ̀ ni bá ní mo gbà ìnífìyà jẹyìn lórí ntí gbàgbé àbá sì ṣe mu yín ṣe láì dá ìnífìyà jẹyìn ṣùgbọ́n lẹ́yìn ò túmọ̀ sí pé adamul mu'akhadhati la yanfi al-mutalabata bil qada'i aw al-i'ada kò túmọ̀ sí wípé ẹ̀sìn tí ìgbàgbé tó mú ọmọ ṣèyún tá a sì lọ lẹ́sẹ̀ nípa lílọ́lá tó lọ lára yẹn kò túmọ̀ sí pé àní pé kó o san gbèsè rẹ̀ ìgbàgbé ló mú mi ṣe sọ̀láàtì láì lálò àlá kò túmọ̀ sí pé àní sọ pé kó o tún sí i. عدم المؤاخذة بعذر معتبر شرعا لا يستطيع تستلزم نفي الإعادة ولا القضاء àní fi àjọ nítorí ìdí tí sẹ̀rí àfaramá ló fi ṣe ẹ̀ṣẹ̀ yìí kò túmọ̀ sí pé ẹ̀sìn tó wá pati tó ṣe látàrí ìdí tí sẹ̀rí à tó ní ọjọ́ excuse yẹn bí ìgbàgbé bí oorun kò túmọ̀ sí pé àní san padà kò túmọ̀ sí pé àní ní kò tún ṣe tó bá jẹ́ pé o ṣe pẹ̀lú májẹ̀mú tí ò pè é ìdí nìyí tó fi jẹ́ pé mo gbàgbé ni mo gbàgbé ni ní fi ṣe sọ̀látù gbọ́hùr àti wà ní maghrib òsì rántí nìsín wàá ṣe sọ̀látù gbọ́hùr wàá tún asiri ṣe wàá tún atún maghrib ṣe torí kọ́ ń pa aláṣẹ ká ṣe sọ̀láwàtì yẹn bí tẹ̀rẹ̀tì àsìkò sí wà sọ̀láàtì yẹn ò tó kò tiẹ̀ tó márùn rárá ọgbọ́dọ̀ tó wàá ṣe dóhùr wọ́n á tún asúrì sí wọ́n á tún magrebi sí. sọ̀gbẹ́ inna Allaha tajawaza li an ummati an-nisyan wal khata wa mastukrihu alayhi. ọlọ́run ti sàmójúkúrò fún mi lórí ìjọ gbogbo ohun tí wọ́n bá fà ṣiṣẹ́ ṣe àbí jẹ wọ́n ń kò túmọ̀ sí pé ẹ kò sẹ́sẹ̀ kò túmọ̀ sí pé ò ní túnṣe o kò túmọ̀ sí pé ò ní san gbèsè rẹ o. ìdínú ìgbàgbé ló ṣe mí ní ṣe sọláàt kì í sọ̀rọ̀ òun ló ṣe mí ní ṣe siyam kì í sọ̀rọ̀ òun ló ṣe mí ní ṣe hajj kì í ṣe ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lágbọn pé a pọ̀ gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣe ìgbàgbé ló ṣe mí ní mo fi lọ́sọ̀ láti lára ọ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe sọ láti nígbà tó rántí wàhálà kẹdà ṣùgbọ́n o tàbá wá ṣàṣìṣe tàbá ṣàṣìṣe látàrí ìgbàgbé nínú ọjọ́ títà ń ṣe sọ̀dáàtì onírọ́kà mẹ́ta àwa ṣe nírọ́kà márùn onírọ́kà mẹ́rin àṣe nírọ́kà mẹ́fà àbí márùn onírọ́kà méjì àṣe látàrí ìgbàgbé. ìgbà tá a ti máa máa ṣe àní sọ pé sọlá ti bàjẹ́ o wàlàkín ìgbà tó wà lẹ́sẹ̀ àgbẹ sálámà ọmọ àlọ rárá o ọgbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ láti tún ṣe pẹ̀lú sujud as-sahw sọlá tó rákà méjì ọ̀sálámà rákà kan ò tí ì rọ́nà tó gbà jáde ẹ̀ ṣe bọ́lọ́wọ́n bò ní kọ́ ẹ̀ ṣe bọ́lọ́wọ́n bá ti ṣàmójúkúrò fún wa lórí ìgbàgbé bẹ́ẹ̀ ni ó sàmójú kúrò fún wa lórí gbàgbé pé ọ lẹ́sẹ̀ nígbà tó máa mà sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tó wàá sẹ́lọ̀ ní tún sí mo rò pé wa sọ eléyìí ọ pàtàkì púpọ̀ pé ká mà. lọ́dọ̀ apá kan àwọn lérò pé ńgbà tó sọ pé wọn ò ní fìyà jẹ ajẹ́ pé rúùjọ́sìn yẹn wọn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wọn ò ní fìyà jẹ ọ̀tọ̀ kó tún ṣùgbọ́n nígbà míì àṣìṣe tó bá wáyé látàrí ìgbàgbé yóò jẹ af wọn à ní ní kò ṣàtúnṣe kankan wọn à ní ní kò ṣàtúnṣe kankan nígbà tó yẹ pé ìgbàgbé ló ṣe ọ tó fi ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdéhìí tó wà níwájú wa yìí báyìí. ó wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní ìránṣẹ́ ọlọ́run anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man nasiya wa huwa sa'imun fa akala aw sharib fal yutimma sawmahu fa innama at'amahu Allahu wa saqahu muttafaqun alayhi ẹnikẹ́ni. tó bá gbàgbé ní ìgbà tó jẹ́ni tí ń ṣe suyam ó gbàgbé nígbà tó jẹ́ni tí ń ṣe asuyam ó túmọ̀ sí pé ìgbà tó ṣẹlẹ̀ sí yẹn láàrin ìgbà tó alifájàrí yọ ṣáájú kó tó di kóòrùn wọ̀ ni kò bá jẹ́ sọ́mu Ramadan kò bá sì jẹ́ suyam mi ẹnikẹ́ni kò bá jọkùnrin kì bá jọbìnrin kì bá jàgbàlagbà kì bá jọmọdé tó gbàgbé nígbà tí ń ṣe siyam ló bá jẹun àbí ló bá mumi ó gbàgbé jẹun ó gbàgbé mumi falyatimma sawmahu kó bá siyam rẹ̀ já o kó gba siyam rẹ̀ já ó túmọ̀ sí pé nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ lópin ìwà tó ṣe pé kí ló mú ṣe bẹ́ẹ̀ ìgbàgbé nítorí pé al-amru bil-itmami dalilu sihha àṣẹ pé pé síyàmù rẹ ẹ̀rí ni lórí pé síyàmù yẹn kọ́ kò lálàáfíà àwa sì mọ̀ pé jíjẹ mímu ó tako as jíjẹ mímu èwo lọ́wọ́ tako siyam. àdìsí sàlàyé pé èyí tó bá jẹ́ àmàmà jẹ́ àmàmà mu yàtọ̀ sí mo gbàgbé jẹ mo gbàgbé mu ẹni tó gbàgbé jẹ ẹni tó gbàgbé mu ẹni tó gbàgbé jẹ ẹni tó gbàgbé mu kò sí ẹ̀ṣẹ̀ kan lórí tiẹ̀ àkọ́kọ́ nù nǹkan kan ò sì ṣe sùyàmù rẹ̀ ẹ̀kejì nù. ó túmọ̀ sí pé àmójúkúrò ni wọ́n ṣe fún délẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé o ó gbàgbé ni o ó gbàgbé jẹ ó sì gbàgbé mu a sì mọ̀ pé kò sí kékeré oúnjẹ kò sí kékeré omi fẹ́ni tí ń sọ sùyàmù láti ba suyam rẹ̀ jẹ́ tó bá ti lè máa mà jẹ nǹkan kan kódà kó wóró ìrẹsì kan àbí láàrin ìrẹsì àbí làjọ rẹ̀ lọ́kàn rà gé jẹ tó bá jẹ sùnyàmù rẹ̀ ọjọ́ yẹn kọ́ ó ti bàjẹ́ ṣùgbọ́n ń gbàgbé jẹun ni kọ́dà ó ti jẹ ìdajì àdéhùn kó tó wá rántí pọ̀ ń ṣe ọ̀ṣùyà fẹ́lẹ́ ó ti mọ̀ sọ̀wùmà kó pé sùnyàmù subhanallah ó ti yó bá wọ́n sì sọ pé kó bá sùyàmù rẹ̀ kó bàjá torí pé ńtọ́ la sùyàmù láàrin yẹn àánú ni látọ̀dọ̀ ọlọ́run pé ó wu ọlọ́run láti fún jẹ láti fún mu ní ọ̀sán sùyàmù láì kò sì jẹ́ kó sùyàmù rẹ̀ ó bàjẹ́ tá a là ń ṣe sùyàmù náà fún Allah òun náà ló sì ló ń sàmójúkúrò fún rẹ léyìí sáwàá tú láti rẹ̀ ni wípé kò dáa sẹ́ẹ̀ ah, ànábì lọ́ọ́ dáa àwọn wa ni kò dáa ṣé wọ́n pe èèyàn gbádùn nù èèyàn gbádùn nù. tọ́ pẹ̀lú tí mo sọ ọ́ ma eléyìí ń tọ́ka sí wípé ìgbàgbé inú ṣe láti bẹ̀rẹ̀ dópin kìí gbàgbé ó wá ó tún tẹ̀síwájú torí kó gbàgbé jẹun ó wá rántí pé sùyàmù wà wọ́n gbé yìí mìíràn ọwọ́ eléyìí tó gbé mì nígbà tó rántí hùn oní òsèké ni náà bá sòyàmù rẹ̀ jẹ́ ó ti rántí pọ̀ ń sọ sòyàmù ó ti wá gbé omi pé à adúró oúnjẹ tí mo jẹ yìí fún tẹ ẹ jẹ pé mo gbàgbé tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ já dúró oúnjẹ kọ́ mọ́ mú mi sí o tó bá fi lè mú mi sí ìgbà náà ni sòyàmù rẹ̀ bàjẹ́ ajẹ́ pé ìgbà tí kò rántí tó fi jẹun tán ìgbà tó fẹ́ mú mi ló rántí yóò mọ̀ yìí pé ńṣe ló wu ọlọ́run láti fóun jẹ kò wu láti fóun mu ní àkókò yìí yóò mọ̀ mú gbà tí àsìkò sínú bá tó. wọ́n lóun lè bí ààrẹ ń tóun àsìkò ńgbà náà wọ́n mọ̀ àmọ̀ já sùn rẹ̀ ẹni tó sì mọ̀ àmọ̀ já sùn rẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ yóò tọrọ àforíjì tó ga yóò sì san sùyàmù yẹn padà níṣẹ́ la sọ pé kò ní sí kàfàrà nítorí pé kìí ṣe bíbóbìnrin lò ló fi já sùyàmù rẹ̀ tó lè báyìí wa wọ́n wá ṣe tàlíl ìdí abájọ tí wọ́n fi ní kọ́ máa bá sùyàmù rẹ̀ lọ wọ́n nítorí pé ní ṣẹlẹ̀ yìí kìí ṣe nǹkan kan bí ìbá pé ọlọ́run ló wù láti fún jẹ ọlọ́run ló wù láti fún un kò sì ní wù ọlọ́run láti fún jẹ lọ́sàn-án sùyàm kò ní wù ọlọ́run láti fún mu lọ́sàn-án sùyàm kó á jẹ́ pé tòun ti pọ́lọ́run ló wù kó jẹ kó mu báwọn kí sùyàmù rẹ̀ ó sì tún ṣe kínni kó bàjẹ́ sábàbí mi. mas'ala yìí ọjọ́ kan náà masáìl al fiha bayna fuqaha al-ummah àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ìyapa wà láàrin wọn nípa ìdájọ́ ẹni tó gbàgbé jẹun àbọ̀ wá gbàgbé mu mi ní ọ̀sán Ramadan tó bá jẹ́ Ramadan khassa ìyapa wà. a rí nínú wọn antoni kò dẹ́ṣẹ̀ torí pé gbàgbé lójú ọjọ́ gbàgbé lójú omu ṣùgbọ́n gbọ́dọ̀ san síyàmù yẹn padà lẹ́yìn Ramadan torí jíjẹ àti mímu ọ̀tako ọ̀sìyà àwọn ọ̀hún àmọ́ ibi táwọn lè tì sí àwọn ọmọ ibi táwọn lè tì sí ń tà wọn àfi kó ṣe kínni àfi kó san padà bí ẹni tó gbàgbé jẹun tó gbàgbé mumi nínú sọláàtì á sọ pé kò sẹ́lọ̀ yóò ṣe kínni kò yóò tún sọláàtì yẹn ṣe àní sọpọ́lọ́ ló wù láti fún lóúnjẹ lórí sọláàtì ọlọ́run ló wù láti fún lómi lórí sọ láti àní sọ bẹ́ẹ̀. tó àwọn olùmọ̀kan inú àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn ni Abu Hanifa àti Imam Malik àwọn sọ pé rárá ọdún wa ti gbàgbé jọun sùyàmù rẹ̀ bàjẹ́ nù yóò san padà lẹ́yìn Ramadan. ṣùgbọ́n ìmáàmù ìmáàmù Ahmed ìmáàmù Shafi'i àwọn sọ pé àdé ah, ah, wà very clear kó wu ọlọ́run láti fún jọ wu ọlọ́run láti fún mu àti wàá sọ pé sùyàmù rẹ̀ bàjẹ́ gan kò tiẹ̀ bá mu rárá ni àti sọ pé síyàmù rẹ bàjẹ́ kò sí kíni kò bá mu rárá ta ló sọ báyìí imaamu ahmed àti imaamu shafi'i ó dájú pé ọ̀rọ̀ tiwọn ló dọ́gba jù ọ̀rọ̀ tiwọn ló dọ́gba jù torí náà ní tó bá gbàgbé jẹun àbọ̀ bá gbàgbé mu mi ní ọ̀sán síyàm kí ló ṣe síyàmù rẹ̀ nǹkan kan ṣe síyàmù rẹ̀ kọ́ tẹ̀síwájú ìyá sèkítọ́ lọ jókòó mi kẹ́tọ́ mọ̀ fọ́nbù tó ọmọ tanra rẹ̀ rẹ̀ pé má jẹun lánàá o. kódà àwọn jẹ́ ọmọ mu lánàá náà dédé aago mélòó bí aago mẹ́rin àbọ̀ ni nǹkan kò ṣe sí àmú rẹ̀ <laughs> wọ́n ní nǹkan kò ṣe yóò tún dàbí ìgbà tó fi yẹn ṣe kékeré ní nǹkan kò ṣe ẹnìkan náà pé èmi náà yà wa sọ pé èmi náà yà kan àwọn òfin dájọ pé èmi náà yà màmá ṣe kí ni kan wọn gbàgbé ni ọtọ wa sọ pé sùyàmù rẹ bàjẹ́ tó ilé ìjẹba o tọ ó ń sọ sùyàmù ó wá gbàgbé mutí wọn á ní fa innama at'amahu Allahu wa saqa azọkọ wàlláhi abadan anna rabbana la torí kọ́ lọ́n ẹlẹ́dàá ò ní rọ́ ọlọ́tí lọ́rọ̀ pé yé wa ẹ̀pọ̀ ọ̀daràn burúkú ni ọ. lẹ́yìn náà o tún wá sí àyà ni o tún parọ́ ọmọ lọ. lọ́rọ̀ pé yé wa bá hàn kákìí sáàrin yẹn. abu abdullahi al-hakim nínú ẹgbàá wa tó bukhari àti muslim ló gbẹlẹ wa ṣùgbọ́n lọ́dọ̀ al òun ṣàlàyé báyìí pé anabi ni man aftara fi ramadan nasiya ẹnikẹ́ni tó bá ba síyàmù rẹ̀ jẹ́ látàrí jíjẹ àbí mímu nítorí ìgbàgbé nínú oṣù Ramadan sẹ́wọ̀n ká àfikún ti wà ń bẹ̀ nísìn àfikún tó wà ń bẹ̀ ni pé rìwáyà tó sàhìhàì rìwáyà tó mọ̀tlákà rìwáyà tó wà nù Bukhari àti Muslim kò sọ pé Ramadan àbí kò sí Ramadan láàbí sọ pé gbogbo ọ̀sìyàm kò bá àjọ yẹn kò bá àmẹ́jẹ ọ̀ràn yẹn sáwọn àti hamlul mutlaqi alal muqayyad sáàsọ pé ètò wọn ọ̀la èyí tí wọ́n lá làlàyé rẹ̀ àṣẹ pé ẹni tó bá gbàgbé jọ àbó bá gbàgbé mu mi ní sùyàmù mi tí kìí ṣe ti Ramadan kò bá àjọràn yẹn kò bá àmọ́ jọràn yẹn ọ̀ràn yẹn sùyàm bíi kafarat àbí an ètò ẹ pé wọn ló lérí pé ó ṣe ọ̀ràn yẹn ni alákọ̀ọ́kọ́ kàfàrà ọ̀ràn yẹn ni bí ijabillah ọlọ́run ló ṣe lọ́ràn yẹn ṣùgbọ́n anadr ètò wọn ṣe lérí pé ó ṣe pé wọn lọ́run tó bá ti kí n pass exam yìí báyìí màá sì gbààwẹ̀ ọjọ́ mẹ́wàá so fahuwa wajibun alayka bi ijabika iyyaha فهو واجب عليك بإيجابك إياه على نفسك أنا يعني لوري لا تركوا لسنا أنا يعني لوري على tó ó sì lè jẹ́ náfìlà gẹ́gẹ́ bí gbogbo àwọn sòyàmù tó jẹ́ náfìlà tó bá jẹ́ bẹ́ẹ̀ hadithi yìí talakọ̀kọ́ ó fi hàn pé gbogbo sòyàmù tí yàrá ti gbàgbé jẹun àbábá gbàgbé mumi kọ́ máa bá sòyàmù rẹ lọ ṣùgbọ́n ìtọ́là اجاك مفهوم مخالفة الحديث انت بويلا راديسي تجاتو جيجيري نكوي إذا لم يكن الصوم رمضان فأكل أحد ناسيا أو شرب كذلك فإنه يقضي ذلك الصوم لأن ذلك ليس إطعاما من الله ولا siqayata min tí o bá ti jẹ́ Ramadan tó gbàgbé jẹun tó gbàgbé mu àjẹ́ wípé wàá san ọjọ́ yẹn padà túláàsì kò bá jọ́ra yẹn kò bá jẹ́ náfìlà wàá san padà túláàsì nítorí pé kìí sọ ọlọ́run ló fún ọ jẹ kìí sọ ọlọ́run ló fún ọ mu ìwọ ló ṣe karambà níbẹ̀ rẹ pé wa àǹfààní tó wà nù bí rìwáyà méjèèjì ṣe wà nù rìwáyà alákọ̀ọ́kọ́ sọ pé kò bá jẹ́ Ramadan kò bá má jẹ́ Ramadan tẹ́lẹ̀ bá ti gbàgbé jẹun kọ́ kọ́ máa bá sèyàmù rẹ̀ lọ torí pé ọlọ́run ló fún un jẹ ọlọ́run ló fún un mu tọ́ rìwáyà alákòókò sì tún fi hàn pé tó bá jẹ́ bẹ́ẹ̀ fi Ramadan a jẹ́ pé fi ghairi Ramadan min babin awla Ramadan jọ́ràn yẹn tí gbogbo wa tẹnu wa kò lè lórí tó bá jẹ́ pé mo bá ti gbàgbé jẹun tó bá gbàgbé mu mi bẹ̀ kò sí tó so sùyàmù mi a jẹ́ pé gbogbo sùyàmù yòókù náà kọ́ wọ́n tẹ̀lé Ramadan mi àbí Ramadan ni wọ́n àwọn. ṣé Ramadan ni wọ́n ìmáàmù fún wa àbáwọn Ramadan ni wọ́n jẹ́ ayọ̀ so ṣùgbọ́n ètò wa lọ́dọ̀ hakimu bíi bóun ṣe túmọ̀ sínú pé Ramadan nìkan tí o bá jẹ́ Ramadan wàá ṣe kí ni wàá san padà wọ́n ní aa báwo ni laysa wajiban ibtida'an fa kayfa yajibu qada'u sọ́ọ̀mù yẹn kì í sọ̀ràn yẹn láti pilẹ̀ bíi sọ́ọ̀mù khamis wal ithnain àbí siyamu thalathati ayyamin min kulli shahr bíi sèyáàmù ọjọ́ ìtìnẹ́yìn àti ọjọ́ alhamis bíi sèyáàmù ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù sẹ́mi kíkì sọ̀ràn yẹn kìí sọ̀ràn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ òfin ṣẹlẹ̀ sọ pé mẹ́lá yajibu ibtida'an la yajibu qada'uhu idha fasada èyí tó jẹ́ pé láti pilẹ̀ kìí sọ̀ràn yẹn tíyẹn bá wá ṣe tó bá bàjẹ́ kò ní í jọ́ràn yẹn pé kéèyàn san padà àyàfi hajj àti umra tí hajj bá jẹ́ náfìlà tí umra bá jẹ́ náfìlà ìwọ wá lọ sí hajj nígbà tó hajj náà lọ ti sáàjì kan rí láyé o kó tó lọ sí hajj mi yẹn ọba báyàwó rẹ̀ lò náà ní tó hajj tó ń umra lọ kì í umra tó

torí pé ríra yín ní òjò kórìí yín ọ̀fẹ́ pé tẹ̀tì gbàgbé pẹ̀nsẹ̀ ó sì para fún mi fún ọ̀ràn tó dá yẹn ẹlẹ́ẹ̀kẹrin tó bá ti dọdún tí ń bọ̀ wá wá tún hajj yẹn sí kò bá jọra yẹn umra yẹn tó bá ti parí eléyìí wàá ṣe mí nìsín ọ lọ sí hell lọ sí wàá lọ gbé ihram tuntun wà wá tún umra yẹn ṣe tó ń tó pé kì í sọ̀rọ̀ yẹn eléyìí wọ́n ṣe wọ́n ṣe àyọkúrò rẹ̀ nínú gbogbo àwọn ìjọsìn tó ń tó pé kì í sọ̀rọ̀ yẹn tó bá fi lè bàjẹ́ wàá san padà pẹ̀lú gbogbo àwọn ìtanràn yẹn so ajẹ́ pé àdéfì mafhumu mukhalafa rẹ̀ òun náà tó fi hàn pé tó bá jẹ́ pé sùyàmù ló bá ń ṣe tó bá jẹ́ náfìlà tó bá fi lè bàjẹ́ látàrí gbígbàgbé jẹun àbí gbàgbé mu o ti bàjẹ́ nù ọ̀sán padà tó ń ti pékè sọ̀ràn yẹn apá kan náà fọkàn ha ò sọ̀rọ̀ àwọn tó wá fèsì wọn ni gbọ́n ni kì sọ̀ràn yẹn láti pilẹ̀ ní wọn àjọ ọ̀ràn yẹn pé ká san padà mo rò pé yé wa kì sì ṣe hajj kì sì ṣe ọmọràn àti bẹ́ẹ̀ tí wọn pé hajj san kò ní san padà kò sì ní ṣe kàfàrà ìyẹn tó bá jẹ́ Ramadan àwọn wa sọ pé èyí tí wọ́n sọ pé Ramadan náà ń bì kò sí mafhumu mukhalafa fún mo rò pé yẹ wa á fún rìwáyà tó wà nù Bukhari àti Muslim lágbára pé al ìlà lò kìí ṣe muqayyad pé gbogbo siyam téèyàn bá ti gbàgbé jọun nínú rẹ̀ ọgbàgbé mu mi nù ẹ kí ló ṣe síyàmù rẹ kò sí tó ṣe innama at'amahu Allahu wa saqa. ajẹ́ ipe riwaya abi abdullahi al-hakim ń ṣe ló ń tọ́ka sí pé ètò pọ̀ jù nínú síyàmù rọmọbọ́nà ni kò túmọ̀ sí pé ìdájọ́ ti ṣe rọmọbọ́n kọ̀dà bíi ti rọmọbọ́n sọ àwọn ọ̀lẹ́lẹ́ tẹ̀lé náà wọ́n ti pé ẹ̀sọ̀ síyàmù bọ́lọ́pọ́lọ́ yọ̀ lọ. Ramadan ni mana? Ada apa saja. لينا فلا قضاء ولا كفارة تفسير لما أجمل بيان لما أبهم ẹ̀rí pé nínú rìwáyà àti Bukhari àti Muslim wọ́n ní fẹ́lẹ́ yóò ti ń mọ sọ̀wọ́mà. ok kó pèsè yàmù rẹ̀ lórí pé yọọ máa san padà ń gbọ báyà kó pé sùyàmù rẹ eléyìí ti ń bá lọ yìí tó ń kó ti bàjẹ́ àmọ́ yóò ṣe kàfàrà sẹ́yìn pé gbogbo ẹ̀ ó lè wọ orí ẹlòmíì tí ọba alágbọ̀ yìí rìwáyà ìwà sọ pé fẹ́lẹ́ o ti mọ̀ sọ́mọ́ àwọn tí wọ́n sọ yẹn ní pé inna sawmahu sahih torí pé a ti sọ pé al-amru bil itmami dalilu sahha parí rẹ̀ túmọ̀ sí pé ètò ń bá

tí èèyàn bá mọ bí wọ́n ṣe máa ń ṣe research èèyàn rí i pé kò sádìsì kanu rẹ̀ tó nira lẹ́kùn tó nira lẹ́kùn àgbọ́yé nù ẹ̀ àmọ́ ẹni tí ò bá mọ̀ ó pé àwọn àdìsí ti pọ̀ they are all treating the same topic why àbí òye torí pé ńgbà tí wọ́n mọ̀ wọ́n pé kọ́sá ti gbá kan mú ni kó o sì máa lọ lógeere ṣùgbọ́n tí rìwáyà bá pọ̀ ìrànlọ́wọ́ gidigidi ni fáwọn tó máa bá ṣe mú òfin ṣẹ̀ríà wípé ok ntí wọ́n sọ ń bì wọ́n sọ ń bì eléyìí bó ṣé ò takora wọn kò takura wọn náà ó ní òfin takura wọn mọ̀ takura wọn náà ọlọ́gbà takura wọn tó wá àkàdà so nítorí ẹ̀ eŋti irú irú tíra yìí sì wà fún náà nù Bulugul Maram ó ń tírìnì àwọn èèyàn láti mà nípa àwọn àdìsí tó ní í ṣe pẹ̀lú òfin kọ́kọ́ gbọ́ àdìsí yẹn yé kó sì máa lò nínú ìgbésí ayé wọn kó tún wá mọ ọ̀nà tí wọ́n máa gbà mú ìdájọ́ nínú àwọn àdìsí kan níta gbà lérò pẹ̀lú rúmà yìí nù là ń ń pè ní fiqhul ìyẹn ni pé àgbọ́yé ẹ̀sìn tó wà lára so a tún wá máa tara àwọn rìwáyà rìwáyà tó wá lóríṣiríṣi tó takò tó yọ nǹkan kan wà nínú eléyìí tí ò sínú ọ̀kan wà fi marú dájọ́ mi ìwo la lè ṣe kí ni la lè rí kẹlẹ. èsì náà gbà wá ọ wà tí ò bá wà kọjá lára rẹ̀ ní àní sọ̀rọ̀ ti wà kí náà fẹ́ àní mú dájọ́ kankan nù rẹ̀ á kàn mọ́ láti dá a mọ̀ nígbà tí ẹnìkan bá ti wí pé àdìsí yẹn ọmọ sahih kádìsí bá ti jẹ́ mawdu' tó jẹ́ rọ́ àti ẹ̀ gbọ́dọ̀ wí torí yóò dọ̀tí ọkàn rẹ̀ yóò sì dọ̀tí ahọ́n rẹ̀ àyàfi tó bá jẹ́ pé ó fẹ́ wí láti ṣàlàyé fáwọn èèyàn kún lè dá a mọ̀ kó ọmọ bá a máa fi ṣe kíni kó ọmọ bá a máa fi ṣẹ̀rí. hadith mi tún wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من ذرعه القيء فلا قضاء عليه ومن استقاء فعليه القضاء فعليه القضاء رواه الخمسة وعله أحمد وقواه الدار قطني حديث أبو هريرة رضي الله تعالى عنه ونبوا onírànṣẹ́ ọlọ́run anábì muhammad sallallahu alayhi wa sallam sọ pé man zara'ahu al-qay'u ẹnikẹ́ni téèbì bá gbé èbí ló gbé fala qada alayhi èbí gbé ọwọ́ àbì so nítorí pé ó wá bì ó yẹ kó ti yé gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ torí pé tó bá ti yé wọn ìsọmọrọ̀ ìdí nu tó yẹ pé tọpọlọ bá ti pé dáadáa ọ̀rọ̀ máa dínkù tọrọ bá ti pọ̀ jù ó túmọ̀ sí kọ́pọ̀lọ́ rẹ̀ ò tí ì jiná náà torí àwọn sọ pé nígbà tó pọ̀ ló bá pé ọ̀rọ̀ yẹn máa dínkù ni idha tamma aqlul mar'i qalla kalamuhu tọpọlọ bá ti pé ọ̀rọ̀ dínkù àmọ́ tọrọ bá ti pọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ kẹ̀kẹ́ ni kò gbọ́n làákàyè ò tí ì sí fún un mo rò pé yẹ wa kódà kó ti pọ̀ ọ̀rọ̀ ọ̀mà náà lọ sọ tọrọ pọ̀ tọpọ̀ tọpọ̀ tọpọ̀ ọlá pé làákàyè rẹ pé ló fi pọ̀ ma bó ṣe ma o torí tẹ́ni tí wọ́n mọ̀ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ o gbogbo tirẹ́là ò ní lè kó mo rò pé yé wa torí ẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń bá yín sọ láyé ẹ̀rí pé wọ́n máa ṣe wọ́n máa omiti àwọn ọ̀rọ̀ kan wọ́n máa omiti àwọn ọ̀rọ̀ torí pé tiẹ̀ kó yé wọ́n náà wípé ẹnikẹ́ni tí èbí bá gbé kò ní san sùyàmù padà èbí gbé kò bì ṣé ń ń wí èbí gbé ó bì òun là ń sọ. So ọ̀rọ̀ kan tuntun wá wà mẹ́tọ́ títí omid tó yẹ kó tún yé òun tún wá lé ju talákọ̀kọ́ lọ talákọ̀kọ́ yẹ kó yé gbogbo yẹn ẹnikẹ́ni tẹ́bi bá gbé kò ní san sùyàmù rẹ̀ padà so sẹ́wọ̀n kí èbí gbé óbì ó yẹ kó yé gbogbo ńlá ka ẹ̀ ọ̀rọ̀ kan tún wá wà mẹ́tọ́ tó yẹ kó tún lé ju eléyìí lọ tó yẹ kó àwọn èèyàn díẹ̀ ni ó yìí èbí gbé óbì kò sì gbé nǹkan kan mì nínú ẹ̀ tó yé wa <laughs> ìgbà tẹ́bi gbé ọ òbí tán ọ̀ọ́dá nǹkan kan padà nú ẹ̀ torí pé ètò ọ̀dá padà ó kéré ọ̀pọ̀ òní ọba kínni ní ọba sùnyàmù rẹ̀ je. so lẹ́yìn náà mẹ́ndàrá àhùlùkọ́yì ọ̀ọ̀ ṣé olùwà tí wọ́n máa ń sọ sùnyàmù kébi ó tó gbéyàn ni sọ̀rọ̀ kó à sọ sùnyàmù à sọ sùnyàmù èbí lè gbéyàn ó túmọ̀ sí pé eléyìí tuntun yẹ kó yé gbogbo wípé èébì tó lámì tí wọ́n ń sọ nípa rẹ̀ lèébì tó gbẹ̀yàn nígbà tí èèyàn ń ṣe àṣùyà àwọn òṣè ṣùyà àwọn kò tó bí má bì má bì ó bì ó bì wọ́n lọ́ mà. tó túmọ̀ sí pé eléyìí náà ti yẹ kó ṣe kíni ó ti yẹ kó yé tí ò bá jẹ́ pé gbogbo ẹ ti yẹ kó yé ọ̀rọ̀ yóò gùn bàjẹ́ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ hàn wípé man dhara'ahu al-qay'u wa walam yabla shay'an min qay'ihi fala qada alayhi tó ti pọ̀ àbí ò ti pọ̀ tó ti pọ̀ jù tó ń torí ẹ̀ àmọ́rọ̀ díẹ̀ yín ó ti túmọ̀ sí pé ọ̀rọ̀ ti kárí fala qada alayhi ay fala qada alayhi al-batta torí qada àtúwà ń bẹ̀yẹn láà nàáfíyẹ̀tún lil jins nàáfíyẹ̀tún lẹ́lẹ́jẹ̀ns kò ní san kankan padà ìtumọ̀ rẹ̀ ni ẹ̀kẹ́ kò ní san padà kò ní san kankan padà nítorí kíni nítorí ẹ̀bì wa man istaqa ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fọwọ́ ara rẹ̀ pé ibi torí alif àti sin àti ta lédè lárúbáwá tadullu ala talab wọ́n tọ́ka sí pé èmi mọ tọrọ rẹ̀ gẹ́gẹ́ bí istifsar istifham istirsal istintaj gbogbo alif sin ta ó ń túmọ̀ sí tọ́lẹ̀m tọ́lẹ̀m tọ́lẹ̀m tọ́lẹ̀m ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ istifham ọ̀tọ̀rọ̀ àti gbàgbọ́ yìí ọ̀tọ̀rọ̀ àti gbàgbọ́ yìí. tọ́ nísìnyí báyìí istakọ́ à ọ̀tọ̀rọ̀ èbì ó pe èbì òun ara rẹ̀ bí o lè yẹn ṣe pé ọkàn kọ́ bọ̀nà fún ni abẹ́gẹ́ tiẹ̀ o lè kọ́ áá ní a sọ pé ta ló pè jẹjẹjẹjẹ lójú kù ló pè é anabi sallallahu alaihi wasallam ni wa man istaqa'a ẹnikẹ́ni tó bá fọwọ́ ara pé yóò yọ san sùyàmù yẹn padà ìyẹn ni pé ó fọ ara rẹ pé ebi sì wà ẹ kíyèsí o ó fọ ara rẹ pé ebi sì wà kọba àmọ́ gbé nkankan mi ń bẹ ọwọ kó ló ti fọ ara rẹ pé yẹn kí ló ṣe sùyàmù rẹ bàtàlà sawmuhu alayhi al-qada sọọmù rẹ̀ bàjẹ́ ọ̀ràn yẹn ni kò padà ṣe dandan kó nìkan ìgbà míì wọ́n lè pè èbì pẹ̀lú ọwọ́ òun ló súnmọ́ jù ìgbà míì wọ́n máa ń pè èbì pẹ̀lú gbígbóòórùn téèyàn mọ̀ pé tóun bá ti gbóòórùn rẹ̀ ńkọ́ òun ó bì náà ni ọwọ́ àmọ̀ọ́mọ̀ tàwọn èèyàn kan wà tó pé tó máa ti lè wọ mọ́tò báyìí tó bá ti gbóòórùn petrol kí ni ó ṣẹlẹ̀ ẹ bọ́ ń wá ọ̀ra ni kí ló dé kí ni a fẹ́ fọ̀ra sí èbí dé ha wọ́n ti wá mọ́ra rẹ bẹ́ẹ̀ ti mọ́ra rẹ bẹ́ẹ̀ kò yẹ kó fẹ́ travel o inú òlu náà ló ti fẹ́ wọ táìsì láti ibìkan sí ibìkan ó sì wa masha Allah la quwwata illa billah sàwàlẹ́lá tó pé tó ti yé kò nídìí àlàyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ọ hmm. wá gbóòórùn petrol lọ́ba bẹ̀rẹ̀ sí ibì ta ló pe ibì òun fúnra rẹ̀ ni torí pé ńṣe ni ọba kúrò arinṣẹ́ rẹ̀ jẹ́jẹ́ kó sì jìnnà sí gbogbo tí ó ti gbóòórùn nǹkan pé tó bá oorun rẹ yóò bi ẹlòmíì kìí ṣe petrol gbogbo bí yamayama pọ̀tọ̀pọ̀tọ̀ kíní kankan tó bá ti rí báyìí yóò bì ní. láti mọ̀ pé àwùjọ ti wá mọ́ dáadáa so ọkàn ríru rẹ ni n'i máa ń bì kí ló wá débẹ̀. ó sì rọ ọlọ́run kó gbójú síbòmí ọ wá tẹjú mọ́ lọ́ba bì ta ló pé bì òun ló pè fúnra rẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá fọ ara rẹ̀ pé bì yóò san sùyàmù yẹn padà san sùyàmù yẹn padà tó bá pé ní ebi fa ebi èbì làwa ń pè ní yorùbá kuresh mo rò pé yé àbí kí èbì làwọn ń pè kìí ṣe èbì so nígbà tẹ english láìsí ẹ ló di èbì èbì bẹ́ẹ̀ làwọn ń pè tọ́ tó bá yé wa kí ni ìyàtọ̀ tó wà láàrin èbí wá mo pè é wọn náà ni alfarko bayna al-ikhtiyari wal-idtirar òun náà nìyàtọ̀ tó wà láàrin mọ sálẹ́sà àtúntú láti ara rẹ̀ wá. mo rò pé yé wa torí rẹ̀ la fi sọ pé ad-daruratu tubihul mahdurat àwọn nǹkan tó jẹ́ pé wọ́n fọ́ọ̀sì ara wọn léèyàn lórí ó máa ń jẹ́ kí èèyàn ṣe nǹkan míì tọ́lọ́ ń ṣe léèwọ̀ tó èèyàn sì ní jẹ́ pọ́sẹ̀. fẹ̀ràn kí nísìnyí báyìí òun ló ló máa máa múra rẹ̀ wá kí ló lè fi dá dúró kò sí tó lè fi dá dúró unlike èmi ni mo pè é ìrẹ́ la sọ pé lè darurati ahkam lè darurati ahkam so irú rẹ̀ náà lélẹ̀ túláàsì ló bí màtí túláàsì ti bí ọlọ́wọ́n bò ní mọ́ nítorí ẹ̀ wọ́n fúnra ara rẹ̀ lọ wá tẹ̀yìn pé yóò rí sáwọn àlàlá omi wà kò sí tó sí ọ nǹkan kan ò sí ọ nǹkan kan ọ̀dọ́ láàmú kò ní kó má lomi kò sí nǹkan tó tó ọkọ̀ lọ́ọ́ sí tẹ̀yẹ́ sáàsọ kó ṣe sọláàt ọ̀fẹ́ ṣeré lásán ni kò sómi kò sí kan kò sí kíni àbá rẹ̀ ṣe ọ́ tó bá ṣe tẹ̀yẹ́ mu ó mu àbí òmu òmu wàhálà hadithi yìí rawahu al-khamsa sẹ́mi kí ni wọ́n ti sọ pé khamsa tani wọ́n gbà lérò imaamu ahmed abu dawud an-nasa'i at ibnu maaja al-khamsa wà á lẹ́hu ahmed ahmed ni mm, ọ̀làlẹ́bù ọ̀nà tó gbà wá lálẹ́bù ahmed ibn hanbal ni ọlọ́nà tó gbà wá lálẹ́bù waqawwahu ad-Daraqutni al-imam ad-Daraqutni ni ọ̀ọ́ ó ní agbára fúláwà àgbà <laughs> mo rò pé ahmed ibn hanbal ni ọ̀lẹ́ ad-Daraqutni ni ó ní agbára inshàlá ọ̀làgbára àjẹbù sì jẹ eléyìí tó bá jẹ́ pé ìwọ bá jọ ọmọ tó ń kẹ́kọ̀ọ́ al-mustalah tó ń kẹ́kọ̀ọ́ ilmi al-hadith ibi tí àwọn ẹ̀kọ́ tó kọ́ tó kọ́ tó kọ́ tó kọ́ nínú mustalah al tó ti máa wúlò ní. kí ló dé tí ahmed fi sọpọ lẹ wà wádìí ẹ ó nítorí lágbájá ń bẹ náà à tó gbà wá lágbájá yẹn wọ́n sì fi. wọ́n bu ẹnu àtẹ́lù nípa bó ṣe máa ha nkan nǹkan lápèjúwe àti pípapà gan àdìsí tó bá ti gbà wá lọ́dọ̀ lágbájá gbogbo àwọn àdìsí yẹn kò lè rọ́nà lọ ọ̀dọ̀ lágbájá ló sì ti gbélé wa wà sọ pé ọ gbà wá lọ́dọ̀ lágbájá ó sì tún gbà wá lọ́dọ̀ dóòlà torí pé ńgbà tá a wádìí wádìí oríṣiríṣi ọ̀nà tá a káti ẹ̀ pé ńtọ́ sọ pé tó bá ti gbà á lọ́dọ̀ lágbájá àdìsí rẹ̀ ò ní rọ́nà lọ àlọ́kùnrin yìí kan náà tún gbà á lọ́dọ̀ àfa mi mo rò pé yé wa ìdínú tẹ́lẹ̀ sọ pé àdìsí yẹn o àlébù wa mẹ́ tẹ́lẹ̀ sọ pé ó lágbára torí pò ń ríran rí ìtẹ́ni àkọ́kọ́ ò ríran rí wọ́n wá sì yàpọ̀ ẹnu ẹnìkan ló lágbára ẹnìkan ló lẹ ṣé gbólóhùn ẹni tó lọ lẹ láàfún lágbára ni àbí gbólóhùn ẹni tó sọpọ̀ lágbára eléyàn náà kankan ni nínú ilmi mustalah eléyàn jẹ bó ṣe jẹ káwọn bá yan ọ̀pọ̀lọpọ̀ jẹ ẹjọ́ akúmẹ́nu kó nu eléyìí. ẹgbẹ́ wa wá látọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu ta'ala anhuma wala nabi sallallahu alayhi wa sallam ó jáde ní ọdún tí ọlọ́run fún ní ìṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà ó ń lọ sí Mẹ́kà mo rò pé gbólóhùn ọjáde ọjáde làwọn kan ọgbọ́ yìí tí wọ́n fi ń sọ pé àwọn ń ṣe kí ni ah! la ilaha illallah fi kharaja amal fath gbọ́dọ̀ fi jáde lọ́dún tí ọgbà mẹ́kà padà tó lọ́n fún níṣẹ́gun lórí àwọn ará mẹ́kà ọjáde lọ sí mẹ́kà wọ́n ní ẹ̀rí nǹkan ànábì náà ṣe jáde mo rò pé yé ṣé ìjáde lélẹ́yìí àbógun ẹ̀ sógun lélẹ́yà àbí jáde tẹ́yìn jáde nù tẹ́yìn dọ́gbọ́n ṣe tọ̀rí kọ̀ ogun lélẹ́yìí níwọ̀n aláàánú bi jáde ọlọ sójú ogun nìyẹn ọ̀fẹ́ gbàlú lọ́wọ́ àwọn èèyàn ṣé jáde tẹ́ mọ́ wá ahbab ahbab iná ni wọ́n fi fìlú lẹ̀ fún yín pé tọ̀ ẹ gbàlú o ẹ̀yin ẹ gbàlú máa lọ kéèké ni ẹ tẹ́ mọ́ pé ogun ogun nìyẹn tí wọ́n jáde pẹ̀lú àwọn sàhábà wọn lọ jagun ẹ tún wá máa wo nǹkan o tí wọ́n bá débi tí wọ́n ti jagun yẹn kí ni wọ́n máa fi bẹrẹ ad-da'watu ila Allah wọ́n tún pe àwọn èèyàn ẹ̀ torí pé kì í sípò pààyàn kú ntí à ń ti torí jihad òun náà ní í a pè yín Islam ẹlẹ́ẹ̀sìn àníkẹ́ ẹ̀sán jizíyá kí ló kù ká wá ìrànlọ́wọ́ Ọlọ́run ká àyín a jẹ́ pé jihad lẹ́bù kí ni level three so but jíjáde táwọn jáde yẹn wọ́n jáde pẹ̀lú àníyàn mẹ́tẹ̀ẹ̀ta àwọn á pè wọ́n sẹ́sìn Islam tí wọ́n bá gbọ́ alhamdulillah àwọn náà ti dára wa àwọn náà ti dára wa irú ntọ́jẹ́ tiwa lẹ́tọ̀ àwọn náà ti lẹ́tọ̀ sí ṣùgbọ́n o ẹ̀tọ́ kan ò sí láì sojúṣe ntọ́jọ́júṣe tọ́jọ́ ọ̀ranyàn lórí tiwa ó ti di ọ̀ranyàn lórí tiwọn náà wọn làwọn ò ní ṣe islam kò sí táwọn fi ṣe ok khalas ẹ máa san jizya fúnjọba ẹ̀sìn islam owó ẹ dákun ẹ fi wálẹ̀ lórí ẹ̀sìn tá à ń ṣe ká lè fi yín lẹ̀ lórí ẹ̀sìn tá à ń ṣe tó ti pa àmọ̀ pé kò wúlò kò lè gbé yín dàlù jẹ́nà àmọ́ kọ́ mọ́ bàa síjà láàrin wa àtẹ̀yìn ẹ máa san jizya jizya nínú òfin ṣẹ̀ríyà wọ́n sì máa gbà lọ́dọ̀ àwọn ọkùnrin ni àwọn tó ti dàgbà àwọn tó ti bàlágà abóhùn unlike àwọn ọmọ wẹ́wẹ́ àtàwọn obìnrin wọn nígbà kankan lọ́dọ̀ tiwọn. wọ́n ní à káwọn sanwó fún ta ni ẹ̀ tó bẹ́ẹ̀. sọ ìgbà náà lànàbì ni ẹ wá wárán lọ́wọ́ lọ́dọ̀ lọ kẹ́ jà wọ́n lógun. tọ́ anabi sallallahu alaihi wasallam ó jáde lọ jagun ẹ ẹ máa túmọ̀ rẹ̀ báwọn so that àwọn èèyàn ní sí ọjáde ọjáde gbọ́ ọjáde lọ jagun ẹ̀yin sì ní kò sógun mọ́ sáà. àwọn tí ń jáde àwọn ní kò sí jihad mọ́ ẹgbọ́n nǹkan mọ́ kí ló wá hmm? kí wal jihadu maadin ila yawm al-qiyamah aqida ahlu sunna jihadu ń bẹ díjọ́ al-qiyamah kò sí tó parẹ́ ilé a saa àwọn mùsùlùmí wọ́n jà àwọn tanilógun àwọn Rome jihad nù nígbà bá gbàtà nàbí sódì kò sí tí ó di jihad lọ́wọ́ wọ́n fẹ́ẹ́ nípa àwọn èèyàn ayé ìsìn ṣé jihad làwọn ń fẹ́ ni àbí sẹ̀mí ṣé ayé là ń fẹ́ ni àbí kú ṣẹ̀hídì à òkè ṣẹ̀hídì báwo wọ́n ní táwọn fẹ́ẹ́ jọba abúlà àwọn ò fẹ́ lọ tó àwọn á lọ kú nídàá ntí ń da gbogbo e, ntí ń sẹyìn náà ní í ṣe gbogbo kálukú bíkíbi ànábì sì ti sọ ó ní àsìkò kan ń bọ̀ tí gbogbo àwọn ìjọ tí wọ́n pèlè wa lórí bí ìgbà tí àwọn jẹun jẹun bá pèlè àdémúnjẹ lórí sẹ́ni pé ti ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ wọ́n ń ṣì àwọn mùsùlùmí jẹ ní ìsìn wọ́n ní ṣé nítorí pé àkèrè lọ́jọ́ náà ló ń kà ní àbá anábìlẹ̀ pọ̀ bàjẹ́ àmọ́ pípọ̀ yín gẹ́gẹ́ bíi pípọ̀ àgbàrá òjò ni ẹ̀kí tó jò bá rọ̀ tágbàrá bá ń sàn sẹ́yìn ó wò ní sọnù yìí so bẹ́ẹ̀ ni ẹ rí kí wàá ló dé kí ni ó ṣe náà anábì pé ọlọ́run dẹ sí ó ní ọlọ́run mú ìbẹ̀rù tiwa lọ́kàn ọ̀tá wa yóò wá sọ àwọn adẹni tí ń bẹ̀rù wọn ẹ wá dáko òyìnbó nìṣẹ́ lomi ti yàgbẹ́ sókòtò. kí wọn lọ́wọ́ wọn fi ṣe àwa wọn ni alwahan àwọn sàhábà ni malwahan kí ni wahan yẹn wọn ni hubbu dunya wa karahiyatul maut ìfẹ́ ilé ayé àti kórìíra kú ẹ dákun ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ kálukú ń fáyé kò sẹ́ni tó fẹ́ kú tòun tó sàwánu nísìn tí gbogbo èèyàn láyé nísìn jihad kìnnì òní dákun ẹ má kọ àwọn ọmọ kí ó débi jẹ àjò ntẹ́lómi ó tún máa bẹ̀bẹ̀ ní ẹ̀dákun mọ́ ṣé hmm? ẹ má kọ wọn kí ó débi jẹ àjò so sáálé omi tiẹ̀ kó nu jẹ kó nu kó nu alukur'an kó nu sunna a'udhu billah ẹlẹ́ ìjọba. ní oṣù ramadan anabi sallallahu alayhi wa sallam ó ń lọ sí mẹ́kà ó túmọ̀ sí pé ramadan kì í so oṣù ká máa sùn ẹlòmíràn kan sùn kalẹ̀ ní rẹ́gẹ́dẹ́ bí ìgbà tó ṣe pé yóò kú a sì ṣẹ̀ṣẹ̀ wà láago mẹ́wàá àárọ̀ ni tòtò á sùn kalẹ̀ báyẹn bóun ló sì wáá ṣe tó bá daago márùn-ún rọ̀lẹ́ yọ ọmọ kanra ní burúkú tí wọ́n fajú má tó tó fajúro tó dúdú má gbárí ẹsẹ̀ bóyá wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ ni kí ló dé pé àṣùyàmù inú òtò láwọn ìlú kan tí lè má bá ti sọ pé asalaamu alaykum wa rahmatulah bàtà wà sọ asalaamu alaykum ẹ̀rí tí gbogbo yẹn ti mú orí lọlẹ̀ wọ́n ti sùn. ṣé asọ́lù khalfal imaami wọ́hùn niyam ṣe oorun wọn sùn lẹ́yìn lè má mú àwọn ṣe sọ láti rà kọ́dà yóò yà lè má mú gan lẹ́nu ṣé kálukó sì ti mórí lọ pé a sùn yà mú ilé subhanallah torí ẹ̀. oṣù Ramadan oṣù Ramadan lógun Badar gan wáyé kéésù oṣù kákan máa sùn kalẹ̀ ká máa sè mẹ́lẹ́ ò ní jí títí aago mọ́kànlá láàárọ̀ táwọn èèyàn ti fẹ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jí ẹ sì máa sọ̀rọ̀ báyàn Ramadan máa kanra burúkú ni mú kọjá pé tí ti ń kanra ọwọ́ rẹ̀ àbẹ ẹkọ ni ẹni tí wọn ti ń kan ọwọ́ rẹ̀ ọfẹ máa ṣe action pé so kí ló mean ah wọn máa tàdí mẹyìn o so nítorí pé wọn máa wo bí ìgbà tó yẹ kí wọn di ẹrù kan lé òun lórí ni pẹ̀lú Ramadan tó ń ṣe yìí àbá ibà ń sin lọ ni à ń sin lọ ni ọ̀dọ̀ Ọlọ́run ń sin wá ẹ̀san rẹ̀ kí ni fẹ́ máa kanra sí torí ẹnu sọ Ramadan fasama hatta balagha qura' al-ghamin anabi ń bá sọyàmù rẹ lọ ń bá sọyàmù rẹ lọ títí tó fi dé àyè tó ń pè ní qura al-ghamim. fasama an-nas àwọn èèyàn tó tẹ̀lé anabi náà wọ́n ń sọ sọyàmù torí pé ọ̀gá wa ni àwa àbùkátà ká máa kí ó kà àbùkátà ká máa ṣẹ̀ṣẹ̀ jókòó máa rorí pé ẹsẹ̀ àdéhìí ṣe kínní tó bá pa ara ànábì láàyè ni mo yé wa á kàn máa wo ní tí máa ṣe àwọn náà sì máa ṣe laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere tí ń bẹ fún alára anabi muhammad sallallahu alayhi wa sallam ìdí nìyí tó fi jẹ́ pé àwọn sàhábà tó tẹ̀lé anabi láti madina àtàwọn tó wá láti yemen àtàwọn tó yẹ pé wọ́n gbọ́ tó anabi ṣe ń kọjá lọ́nà tó ń gbọ́ pé lọ sí hajj tí kálukú ń darapọ̀ mọ́ tí kálukú ń darapọ̀ mọ́ ẹ̀ má bá ṣe dàníyàn ni kálukú sọ pé ahlaltu bima ahalla bihi nabi sallallahu alayhi irú àníyàn tá nàbí dá lèmi náà dá kí wọn là níyàn tá nàbí dá ah nítorí bá ti ṣe àjọ máa ṣe náà ni mo rò pé yé wa tó bẹ́ẹ̀ ni wọ́n dà níyàn tó ó túmọ̀ sí pé wa ni olólùwọ̀n fi lélẹ̀ pé ká máa gbẹ́sìn yìí lára rẹ̀ ó ń sọ sùyàm sẹ́mi wọn sọ pé ń máa jẹun ah, ọlọ́ọ̀ máa jẹ àwọn èèyàn rí pé ànábi ń sọ náà ń kọ́ anabi wa ni kò wọn bò ń gbégbá kan wọn ni kò wọn bò ń gbégbá mi máa ń tómi ń bẹ nù ẹ ntí ń bá sùyàmù lọ wọn ni kò wọn bò ń gbégbá tómi ń bẹ nù ẹ farafa'a anabi wa gbégbá yẹn sókè hatta nadara an-nasu ilayhi títí gbogbo èèyàn fi rí gbogbo èèyàn fi wò wọn rí fa anabi wa mu lọ́sàn-án àwẹ̀ nù lọ́sàn ثم قيل له بعد ذلك كلا ركوع تسالنيسي انا بيتي مومي كلا ركوع gbogbo yẹn náà ṣe alùpùpù náà mú mi òun lọ́lọ́run fi rán pé ká ṣèǹtì ń jọ sòyà òun náà lọ́lọ́run sì tún sọ a a lọ́sàn kí ló àjẹkẹ́kẹ́ yìí náà ń kọ́ à a'udhu billah àfa lọ́sọ̀lá yìí fún akọ́lọ́nsọ tí lè wọ̀ àfa sì mú gúldà àjẹkẹ́kẹ́ ọ̀nà ọmọ ọmọ gógóró a'udhu billah sẹ́yìn kọ́ daràn pọ̀ nù àwọn èèyàn àmọ́ anabi ànábì ọlọ́nkọ́ àwọn ànábì ọlọ́n màṣùmùn ọlọ́n sọ wọn níbi gbogbo kásẹ̀ lọ. tọ́ sẹ́yìn kí bóun ṣe mú un yẹ ká expect ni pé gbogbo èèyàn náà ń kọ́ wọ́n ti já sùyàmù wọn anabi ò sàdédé já sùyàmù rẹ̀ gẹ́gẹ́ bí rìwáyà tó ń sọ fún wa. gbàtà sallallahu alayhi wa sallam tó mú mi thumma qila lahu ba'da dhalik lẹ́yìn ni sọ fún pé inna an-nasi qad àwọn kan sì ń bá sùyàmù wọn lọ anabi. ah láti anabi náà ẹ̀ ẹlòmíì ẹ̀yin lẹ́ ń kọ́ kí ó fa kọ́ mọ́ bí tálífù kọjú sí kọ́ mọ́ bí tí kankan kọjú sínú òfin ṣẹ̀ríà yóò tún máa ṣèṣe kó tún gbọ́ yé ju ẹ̀yin lọ. àbí ẹ̀kọ́ ni tí ìbá rẹ pé yẹn ń náyà irú wọn tẹ bá ṣẹgbà fún só burú ni kó burú. àwọn olódo lásán lásán tí yẹn ń kọ́ kí ó títí wọn á ń gbé mú sókè tí ò rí nǹkan gbámú rẹ̀ kán náà ń bó. ṣùgbọ́n wa sallallahu alaihi wasallam ọ̀gá wa pátápátá òun mú mi àwọn kan àwọn ṣe ah èmi ò já tèmi o ah, a'udhu billah a'udhu billah takò wàláhì tiẹ̀ ni ẹ̀wọ̀n asòfà nàbì sallallahu alaihi wasallam àwọn kan ọ̀mọ̀ jásù yáàmù ti wọ́n tó ń ti pé wọ̀ ọ̀gá wa ti já tiẹ̀ kí àwọn eléyàn fẹ́ prove nísì wọ́n fẹ́ prove pé àwọn ń bẹ̀rù ọlọ́njọ ànábì lọ́kàn àwọn ń sẹ́sìn tàwọn jọ ànábì lọ́kàn kí ìlànà bí ṣe fún wa ó tilẹ̀ jẹ́ pé àní ṣẹgbà fún wa àní ṣẹkí ànábì ní ulaika al-usa ulaika al-usa àwọn ẹlẹ́ṣẹ̀ làwọn eléyìí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n à ó ju ẹgbàá lọ ẹ wọn ò sọ pé èèyàn rẹ ni ọ ànábì lọ́wọ́ sọ lẹ́nu rẹ̀ ó ní èèyàn abú ni ọ ẹlẹ́ṣẹ̀ ni ọ ẹnìkan ẹni tí yóò ti jẹun yóò forí pamọ́ ni pé èmi náà ti jẹun ti pẹ́ torí kọ́ mọ̀ jẹ́ pé nígbà tí wọ́n máa ń ròyìn pé àwọn nǹkan táwọn bí pè lẹ́lẹ́sẹ̀ ọ̀wọ́ nu wọn nígbà tí wọ́n máa ń ka biography rẹ̀ oníkálukọ́ yà forí pamọ́ ànábì sùn tún dáa pọ̀ ẹwẹ́ ni tí yóò náà report òun náà tún dáa pọ̀ ó ní inna ba'da an-nasi qad sawm dájúdájú rẹ̀ ànábì apá kan náà àwọn èèyàn máa ń bá sùn yà mú lọ kọsọ pé ah, bàbá kúdí bàbá sílífà bàbá bíwá àwọn àkókò máa fi tẹ̀sí sílífà náà <laughs> so gbáwọn eléyìí o wọ́n bá sùn yá mọ́ lọ ṣé ẹ mọ̀ pé tó bá pé bẹ́ẹ̀ ni sàábẹ̀ yẹn sọ la ilaha illallah àbùkù pọ̀ káwa náà kọ́kọ́ mbẹ́ o níṣẹ́ nìkan wọ́n ti pass instruction pé báyìí nìkan máa ṣe ẹnìkan takò ẹ má bàtì ẹ̀ jẹ́ nítorí tó ṣe yẹn torí pé bóun náà ṣe ṣe lónìí ó lè jẹ́ pé ẹ̀yin náà lẹ́ sá ṣe ṣe lọ́la tẹ́ bá fẹ́ ẹ kàn sọ pé àwọn kan ọ̀mọ̀ ṣe ń ẹ ní kí ṣe tani àti tani lọ́pẹ́ wọn wá. sọ̀rọ̀ pé ń bẹ̀ náà ọ̀dà kọ nǹkan ó tún ṣe níìsì wọ́n kàn sọ pé ó dàbí ìgbà táwọn náà ti ń ṣe o mo rò pé yé ó dàbí ìgbà táwọn náà ti ń ṣe nígbà wọn gbọ́ pé mo report ọba ti kó wọn wá ẹ ah, ẹ wọn ti ń ṣe ọ̀gá ẹja fún wọn mo rò pé so àmọ́ tí wọ́n bá dá ọkọ bó kó wọn wá ó ti bà tiwọn jẹ́ wọ́n fojú sí wọn la ẹ jẹ́ káwa náà máa sọ ẹnu wa kó má jẹ́ pé àwọn ọ̀fẹ́ bà tèèyàn jẹ́ dópin ni yìí máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú láwùjọ lónìí tẹ́nìkan bá ń sa ìdá wọ́n fẹ́ tú àṣírí rẹ̀ fún gbogbo èèyàn torí káwọn èèyàn ó lè jẹ́ pójú burúkú ni wọ́n fi máa wò ó gẹ́gẹ́ bí sọmọ pé èmi tí mò ń report ìpè lágbájá ṣàìdá èmi ti kọ́kọ́ kórìíra rẹ̀ ná èmi wá fẹ́ ta ìkórìíra fún gbogbo èèyàn nísìn èmi wá ní sọ pé àwọn kan àtàwọn kan wọ́n máa ń ṣe báyìí báyìí báyìí sẹ́wọ̀n pé àwọn kan kò èso kọ àwọn kò sọ́mọ tí wọ́n bí ń jọ́kan tí wọ́n sọ ní àwọn kan so ó lè jẹ́ pé ẹni tí ń gbọ́rọ̀ lẹ́nu mi náà ọ̀rọ̀ náà bó náà wíṣẹ́ mọ́ kó náà mọ̀ túnra rẹ̀ sí so èmi wá ní sọ pé wọ́n á sọ pé lágbájá ọmọ lágbájá bẹ́ẹ̀mi ṣe kórìíra rẹ̀ wọ́n àfẹ́ kí gbogbo èèyàn kórìíra rẹ̀ a'udhu billah àwọn sàhábà anábì kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì gbẹ́kọ̀ wọn lẹ́yìn rẹ̀ wọ́n sọ fún anábì pé àwọn kan kò sì túmọ̀ sí pé wọ́n sọ fófó wọ́n fẹ́ kí islam ó ní balance ni torí pé tó máa ń fààyè lẹ̀ fún eléyìí irú àwọn goliath àwọn ẹni tí máa àwọn àwọn aláṣejù àwọn alárekùndá àwọn tí họ ẹran kan agun so wọn ò bá ti ráàyè láti rúgbà so wọ́n fẹ́ kí gbogbo èèyàn kó wà balance bóòlù ọ̀gá wa ṣe ṣe nǹkan tẹ̀yìn ò ṣe sẹ́mi pé àìní balance náà làwọn kò fi yọrí ta kí wọ́n máa di kí wọ́n kọ̀ndẹ́mù gbogbo yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ jẹun yẹn torí pé ẹ̀ríkpá nàbí jẹun ẹ ti sẹ́ lọ́hùn kọ́mọ jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ wá kọ̀ndẹ́mù àwọn èèyàn anábì ti kọ́kọ́ fún wa lókun burúkú yẹn pé òlẹ́ ìkẹlẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ làwọn so eléyìí túmọ̀ sí wípé ká sọ̀ra fún ìtayẹnu àlà ìmọ̀ bá nǹkan jẹ́ ni o gbogbo olùtayẹnu àlà tí ó máa ń bí ìtayẹnu àlà ni pé àfojúdi fún gbogbo èèyàn yóò ti kọ́kọ́ fojúdi gbogbo èèyàn náà gbogbo àwọn extremists yóò ti kọ́kọ́ fojúdi gbogbo èèyàn náà yóò mọ̀ á wò pé kò sẹ́ni tó tó òun kò sẹ́ni tó dépò tó ń wà àfojúdi ló bí ìtayẹnu àlà condemnation ìtumọ̀ bíi ìtayẹnu àlà ṣe lágbádá sí báyìí lágbádá sí báyìí láwọn nǹkan tó dáa kékeré ni rubbish so yọ wá bí ìtayẹnu àlà fún torí ẹ ọlọ́run ọba ọ̀fẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní halakal mutanatti'un halakal mutanatti'un halakal mutanatti'un rawahu muslim àwọn alárìkúndá àwọn alágbèrè ìparun jẹ tiwọn anabi wíbẹ lẹ́ẹ̀mẹ́ta. ìparun jẹ́ tiwọn. iyyakum wal ghulu fa innal ghuluwa ahlaka man kana qablakum. ẹ ṣọ́ra fún tàyẹnu àlà torí tàyẹnu àlà òun ló kó parun báwọn ẹni tó síwájú yìí. tẹ̀lé tí a máa ti ń tàyẹnu àlà á padà gan sàṣìṣe ńjọ kan àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ wàláhì kódà ó lè bá a débi kọ́lọ̀ gan òfin tọ́lọ̀ ń sẹ́ ń bì gan òmu ó yẹ kó ṣe kó lé so yọ di pé ó fẹ́ máa correct Ọlọ́run ó fẹ́ máa correct anabi Muhammad sallallahu alayhi wa sallam tó àdìsí yìí ó jẹ́ àdìsí tí alimami Muslim tó gbà jáde àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́nu ó fi hàn ápá anabi wa sallallahu alayhi wa sallam kì í sọlẹ̀ o anabi ìsẹni tó pààyàn láṣẹ kí wọn ṣe tó ní wàhálà nu tó wọn wá jókòó kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú lónìí tọ́yẹ pé wọ́n ran àwọn ọmọ ọlọ́mọ lọ sí ibi tó léwu àwọn ọmọ tí wọ́n sì wà níbi tí ìgbàdùn wà wọ́n mọ̀ fún àwọn ọmọ ọlọ́mọ wọ́n mọ̀ fi wọ́n dájọ́ ń di kátẹ́jẹ́ lẹ̀ àwọn ọmọ tí wọ́n sì wà ń lo òyìnbó gẹ́gẹ́ bí àwọn ẹni tó ń ṣòṣèlú wọn yẹn ni ẹ̀rí kí wọ́n máa ń lo àwọn ọmọ kan tó ń pè láwọn ọmọ ta àwọn ọmọ area boys. àwọn náà máa wá lọ wó oògùn burúkú oògùn ayẹta oògùn kiri ọmọ bọ́jọ́ bẹ bọ́jọ́ èso bọ́jọ́ àdá wọ́n kàn máa gba bí ẹ̀ tí ò ní ràn ókè gbogbo ọ̀ràn tí tí wọ́n sọ sápò tí wọ́n sọ sómi yóò ràn àbí ò ní ràn yóò kúkú ràn ọmọ ọlọ́mọ làwọn máa fi ṣe léyìn kó làwọn ọmọ tí wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ nu wọn ọmọ wọn ọ̀ka primary nàìjíríà ìgàn ẹ má ṣe ti sọ yunifásitì síbà sì ṣe bẹ́rù kọ́ la bọ́ ma ni àwọn níbẹ̀ ni kí ló wáá ṣẹrú tí ń ṣera rẹ̀ bí ẹranko àwọn tí ń lò wọn nù ó láwọn mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bẹ́rù wọn bí ọmọ àmọ́ kí ló wáá ṣẹrú ńgbà táwọn pè pé kọ́ wáá fẹ̀mí rẹ̀ ṣòfò tọ́tẹ̀ láwọn àjẹpọ̀ dọwọ́ àwọn tí wọ́n ń lò ó àkọ́kọ́ bẹ́ẹ̀ nìkan gbàpò tí ìbò tó wọlé kọ̀dọ̀ ọmọ àbọ̀dọ̀ ọmọ wàláì kọ̀dọ̀ ọmọ kò sì súnmọ́ pé ọ̀dọ̀ ọmọ kò súnmọ́ pé ọ̀dọ̀ ọmọ torí pé àwọn aslam wọn ò fẹ́ mẹ́ni kankan wọ́n kàn ń lẹ fọ́tò pípẹ́ tẹ̀ka fáwọn ni àwọn fọ́tò tẹ̀ ń sìn rí òun àríma ni kẹ́ẹ̀mà tún máa rí bẹ́ẹ̀ tí ó wọlé bá ti wọlé ẹ̀ ní fojú gan ni ẹ̀ tí ì parí táìmù rẹ̀ àríma làwọn fọ́tò torí ẹ gbogbo tó bá ti tó bá ti lé ju ọ̀gẹ̀dẹ̀ lọ àwọn ò ní jẹ ẹ̀yin ni wọ́n mọ̀ pé kẹ́ ẹ bá wọn fi yín yín kẹ́ ẹ bá wọn fi lọrin torí pé òṣì tí ń bẹ pẹ̀lú àwọn èèyàn làwọn ń lò tí wọ́n fi didiri ní kéètì ọpọlọ wọn ọmọ wa wò pé wọ́n fẹ́ràn yín ni ẹ̀yin ń fìyà jọ ìlú ọ̀dà kò sí lọ síwájú ní tí wọ́n ń tí wọ́n pé títì ẹ̀ tí wọ́n á ṣe ah! kan àìmọ̀kan ọ̀dà wàláhì tàlá àìmọ̀kan ó ń ló burú jù ẹni tó yẹ sọ ní máńgò wípé kí lẹ́yìn fowó wá ṣe ó tún àmọ̀ pé kí ni rú báyìí là ń kálíbà rí yín kó tiwa anabi lọ alaihi wasallam ojú ogun nífa wàláì islam ga ju bó ṣe lérò lọ ìdí nu tó jẹ́ pé tó bá fẹ́ ròyìn ànábì gan kò sí náà ni ẹ sọ pé èèyàn tó ga jù nínú àwọn èèyàn aṣíwájú fún gbogbo ọmọ ànábì adam ó ti sókójókòó lé ọyá lọ́jàgún yẹn àjàṣẹ́gun ní kẹ̀sì já àbí òtó àwọn tí ń pàṣẹ bẹ́ẹ̀ ní ni wọ́n já mọ́ ànábì èyí náà pè ní eh, in chief sọ́jà gan ọ́fíìsì ni ó jókòó sí tó wọn kàn máa mú rìpọ́ọ̀tù wá fóònù tí nǹkan bá kala ni wọ́n bọ́ fìlà lórí ni ó sì máa wò ó pé ókè ah, àwọn tó wà níbi báyìí àwọn tó ayẹ pàṣẹ fún wọn kó ṣe kíníkà wọn ò lọ sójú ogun níjọ́ tó gun bá parí wọn á wọ ẹ̀wù gbogbo ẹ̀wù tó ki jù yọ wọ yóò pé òun á gba òun á gba ìlú yun pé kó gbé lóun lọ́wọ́ àwọn ọmọ òun ti jàjà ṣẹ́gun ìwọ ò ṣe síwájú commander in chief ẹwà anabi wa sallallahu alayhi wa sallam wàláyé ó yẹ kí mánì wo lékun ẹ fi mọ̀ pé islam yìí kì í ṣeré torí ní tó bá jèrè ẹdìmú ní tó bá jèrè àwọn ẹni tó dálẹ̀ wọ́n máa ń sá sẹ́yìn níbi tó bá ti léwu gbogbo ní tó bá ti dálẹ̀ tó bá jẹ́ tàn jẹ́ àwọn ẹni tó dálẹ̀ níbi tó bá ti léwu wàláyé ní rí wọn bẹ́ẹ̀ àwọn ibi tó bá ti dùn tí gbogbo ẹ ṣe ṣe kínní àwọn lẹ́ẹ̀ bá wájú àmọ́ nàbì tiwa sallallahu alaihi wasallam ó dùn ọkàn òun náà lẹ́ẹ̀ bá wájú kódà wọn ti lójú ogun rí wọn lo ogun rí tó yẹ pé ìgbà ogun Hunain tí ogun le burúkú tí gbogbo àwọn sahaba túlẹ̀ ànábì nìkan ló dúró fa kò tún wá dúró kọ́ gọ síbì kan báwo bá ṣe ṣe nù akọ̀rọ̀ alọ́ gọ sí wọ́n ti wọ́n dá mi mọ̀ pé mi ní ogun à ànábì sọ pé ànà nàbí yòlẹ̀ kẹ́lẹ̀ èmi là ànábì náà kì í ṣe pé mo ń parọ́ ànábì náà Abdul Muttalib lọ́mọ Abdul ìyẹn ni pé tẹ̀yìn kèfèrí bá fẹ́ máa bọ̀ ìgbà táwọn sọ̀hábà rí i pé à àwa sá ànábì dúró ṣé tó máa lọ pa ànábì ní ìsìnkú ní jẹ́ pàwọn aláṣẹ sábàbí ní kálukú tún kóra jọ ni wọ́n tún sá padà sójú ogun. tó a jẹ́ pé irú àwọn kọ̀mọ́ndà yìí ti fùtà yé sìn sẹ́wọ̀n pé ogun ó ti jẹ wá ti pẹ́ torí ẹ̀ ló ti jẹ́ kí ẹja tara ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà ìwọ tó bá já síwájú fáwọn èèyàn láwùjọ kan ní tí wọ́n ń pè wọ́n lọ sí di rẹ̀ jọ́ jẹ́ pé wọ́n lọ́kọ̀ọ̀kọ̀ sí i torí pé ní tí wọ́n ní kí wọ́n ṣeun tí wọ́n bá ti ń ṣe wàláì nìkan ò ní kù lẹ́yìn ó sì jẹ́ àmì tẹríba ọkàn dúró nǹkan pass instruction and pass instruction ìwọ ò ṣe nǹkan kan bí ìgbà tó yẹ pé ara gold lẹ̀jẹ̀ tiẹ̀ ti wá ẹ̀wùjọ́ tó ń kọ́ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam anabi náà ń gbókuta anabi náà ń gbé pẹ̀ kí ń ṣe gbogbo ẹ̀ la ilaha illallah àwọn sọ̀hábà wa ni la in qa'adna wan nabiyyu ya'malu la dhaka minna 'amalun mudallilu tá a bá fi lè jókòó tá ànábì sì ń ṣiṣẹ́ báyìí a jẹ́ pé a ti ṣìnà àtòrò dódó nìna ó bó lọ́gà ó sì máa ṣiṣẹ́ táwọn àjòkò pọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi báwo kí n kórìí ẹ̀ tó bó ṣe yẹ ká jẹ́ nù ó tún wá fi dórí à ń fi kú ẹnáwó sẹ́sìn ọlọ́ ẹnáwó sẹ́sìn ọ̀run kó ló dé tó fi dẹ́pẹ́ ẹ̀ńtà ń pè láàfáà ní ìsìn ẹ̀yìn mọ gbogbo àyà tó ní à ń fi kú à ń fi kú à ń fi kú ẹnáwó sẹ́sìn ọlọ́ ẹnáwó sẹ́sìn ọlọ́ ọmọ ká ọmọ kan tún ká ọmọ kan tún ká bí a ń sun rárá ẹnì kan tún ká sódà táwọn èèyàn fi kówó jáde tí máa wá wo gbogbo ó tán kójú ẹ̀yìn òfin kọ́ bọ̀ sí. tẹ̀wá ní à ń fi kú fíṣẹ̀bí ẹ mọ̀ pé gbogbo nǹkan ẹ̀yin náà ní kẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ àwòkọ́ṣe rere àmọ́ tí wọ́n wá kí sàrà lẹ fẹ́ gbà ọ́ torí kí wọ́n tún máa ń lo tactics yẹn ní ìsìn o wọ́n fẹ́ gba sàrà lọ́dọ̀ yẹn wọ́n sì ti mọ̀ pé owó ń bẹ lápò yìí wọ́n á pé tọ̀ èmi mọ́ kọ́kọ́ fi owó yìí lẹ̀ mo rò pé yé wa owó tí wọ́n fi ń powó nù àwọn kan tí ọpọlọ tí wọ́n tutù hmm, àfa fúnra rẹ̀ òun náà fowó lẹ̀ ẹ bá kó yìí fún wa jàre wọn rò pé yé eléyìí owó tí wọn fi ń wówó ni anabi sallallahu alayhi sallam kìí sọ pé káwọn èèyàn ṣe nǹkan àfikọ́jẹ́ pọ̀ ńlá kọ̀kọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo aṣíwájú tó bá sì jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ni títí láéláé torí pé ọkàn wọn kọ́kọ́ balẹ̀ náà pé bàbá yìí ọmọ sì wá lọ́nà nítorí ká ṣe gágágágá ló náà ṣe à pẹ̀lú gbogbo ìfọkànbalẹ̀ láfi máa ṣe gbogbo ikhlas láfi máa ṣe tó eléyìí jẹba bákan náà mẹkẹ ìlú anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó wà lórí ẹ̀mí rẹ̀ tonti bó ṣe wà Madina Mẹ́kà wà lórí ẹ̀mí rẹ̀ ó wù ú kápẹ́ Mẹ́kà ó di ìlú Islam àti gbọ́ pẹ̀lú náà ti bí anabi sallallahu alayhi wa sallam ló wá jẹ́ kápítà ẹ̀bọ kò wù anabi sallallahu alayhi wa gbogbo chance lànàbì náà ń wá tí ó fi jẹ́ pé ó rí mọ́kà yẹn gbà padà ọlọ́run sì ṣe rọrùn fún un. yàtọ̀ sẹ́yìn tẹ́pẹ́ dùnú ti yín onípẹ̀lú yín ìlú ẹ̀bọ ni bíi tán ti forí yín sọlẹ̀ ìlú ẹ̀bọ ni wọ́n lè pe ah, irú àwọn ni ah, Odùduwà ti jáde gbogbo òòṣà Odùduwà tó kó wá láti Egypt àwọn lọ kó wá Brazil ẹ wò nǹkan mẹ́rin sọ́jọ́ra wọn pẹ̀lú àwọn ẹni tí wọ́n ń gbìyànjú láti fọ gbogbo òlu mọ́ kúrò nínú ẹbọ àtòsà torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí ìyàtọ̀ tó pọ̀ ó wà láàrin àwọn aṣíwájú wa rere táwa là ń kọ́ sí àtàwa tá a dé gbẹ̀yìn àwọn ń gbẹ́bọ níyì àwọn aṣíwájú rere àwọn ń kẹ́bọ kúrò lókè pẹ̀ nígbà táwọn ẹni tó dé gbẹ̀yìn táwọn ń gbẹ́bọ níyì torí ẹ̀ Mẹ́kà anabi sallallahu alayhi wa sallam ó ń bẹ lórí ẹ̀mí rẹ̀ síbẹ̀ ẹ̀ríjọ́ tó fẹ́ jáde kó mẹ̀tán lé ó ní wọn nílùú tí mo nífẹ̀ẹ́ sí jù láyé tí yìí bá sì ṣe pé wọ́n lé mi kúrò nínú rẹ̀ n bá ti jáde kúrò nínú rẹ̀. pàtó dé Madina tá a rẹ pọ̀ táwọn èèyàn ṣe bà ó ní wọn lọ fi ìfẹ́ Madina sí wa lọ́kàn gẹ́gẹ́ bó ṣe fi ìfẹ́ Mẹ́kà wa lọ́kàn tẹ́ máa sọ pé gẹ́gẹ́ bí èwo lọ́pọ̀ jù ṣé ní tí wọ́n fi nǹkan wé ni àbí ní tí wọ́n fi wé nǹkan ní tí wọ́n fi nǹkan wé òun lọ́pọ̀ ju ní tẹ́ ẹ fi wé lọ yẹn ni pífẹ́ tá a ní sí mẹ́ka ga púpọ̀ wá fi ìfẹ́ Màdínà yìí náà sí wa lọ́kàn gẹ́gẹ́ bí o ti ṣe fìfẹ́ mẹ́ka sí wa lọ́kàn tọ́ba àwọn eléyìí ò túmọ̀ sí kó àdìsí kan àti oní hubbul watan minal iman o kò sáàdìsì kan tó sọ bẹ́ẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó ọmọ tán rẹ jẹ́ o àbí òye wa torí káwọn ọmọ ọgá hubbul watan ẹ kọ̀m̀plìtì àfa àní kò sí. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mi kò sì túmọ̀ sí kókó kórìíra àlù rẹ o mo rò pé iye wa tó wà dáná sun lù rẹ o kò túmọ̀ sí o. Hmm. fi Ramadan ó túmọ̀ sí kékeré so sùkà sùn. tọ́ba kò sí kò sí túmọ̀ sí pé kò kò sí nǹkan kan tó wà rántí kọ́ kọ́ lọ lagi nu pé ńgbà tó ti ní ká sùn àà ó tún o ò bùkátà rẹ kí ni wọ́n fẹ́ ṣe ra rẹ léṣe sí. ẹni tí ń ṣe ni ó wá gbọ́ pé wọ́n nínú oṣù ká ṣiṣẹ́ kì í ṣe pé ká sùn kì í wá sí ó sì ti máa ń dúró jẹ́jẹ́ tí ọwọ́ àti rọ̀mọ́tọ́ wọn á ń fò ń bẹ́ yín máa lọ pé kó lè fi hàn ó sì ra rẹ̀ léṣe nù kò sí tó wà láti gbogbo mo rò pé yé wa. Hmm. fasama hatta balagha qura' al ó túmọ̀ sí pé anabi ó ní àánú ìjọ yìí lára kọjá sísọ gẹ́gẹ́ bọ́lá ń ṣe ròyìn ni azizun alayhi ma gbogbo tí ó bá ti kó ó ti ń ṣe sùyàmù rẹ̀ bọ̀ wọ́n wá ń sọ fún pé àwọn èèyàn kan tí wọ́n máa ń ṣe sùyàmù kọ́ máa rọ̀ wọ́n lọ́rùn kọ́ máa rọ̀ wà nábì ni torí pé ìgbà tí wàá di pé àwọn ọmọlẹ́yìn ń dákú à ń ṣe kankan nínú sahara kò síbi tó lè sá sí nínú sahara ẹ wàláhì kò síbi tó lè sá sí torí pé gbogbo ẹ lọ sálálú ní ìpẹ́ oòrùn tí ó sì mú kákáká kò sí pé bóyá adé abẹ́ igi ẹja adó igi wo ń bọ lọ́wọ́ àtá ló gbìn. so anabi sallallahu alaihi wasallam ńgbà tó ti gbọ́ pé kò rọrùn fáwọn yìí anabi wa pè pé kí wọ́n bọ̀ ń gbómi lẹ́yìn salatul asr ó ti kù díẹ̀ tásìkò sínú ọ̀tún anabi mu láàrin ẹni tí ń gbààwẹ̀ nílùú Sahara tóòrùn ti mú kankan kan báwọn tó yẹ kí kò sí yàtọ̀ púpọ̀ láàrin àwa nulẹ̀ àtàwà lóde pàápàá láì ìgbà tí ò sí fáànù tí ò sí air condition àtẹni tí ń sọ sùyàmù bẹ́ẹ̀ náà nírú àwọn àlù tó tutù tí máa mú débi pé yìnyín ń sọ̀kalẹ̀ kẹbi ṣe ń ṣẹlẹ̀ nílùú òyìnbó nìsín tẹ́ bá bi ẹ̀yin léèrè pé èwo ni ládàá rẹ̀ ọ̀pọ̀ jù kí lẹ́sàn-án

èèyàn lèèyàn mọ̀ọ́mọ̀ múra rẹ kó lù tó tutù lọ sí lù tó gbóná kí rọmọdọ́ọ̀nù lè bá a gbó dáadáa sẹ́kẹ́ <laughs> ibi tó lọ ń dá sí náà nù à ń bẹ́ lọ́nkí ládàá ọ̀pọ̀ wàláhì kọ̀rọ̀ kódà tó fi dórí ayé ìgbà tí yá kọ̀ǹdíṣàn wáyé kọ̀rọ̀ tó èèyàn fi mọ irú wàhálà tánàbí wa kò rọrùn islam táwọn á ń ṣe lónìí tọ́pọ̀lọpọ̀ ń ṣe bí ọbẹ̀ yọ kò rọrùn tó fi dọ́dọ̀ wá kọ́lọ̀ ọba kó ṣe àlékún yọ́nú fáwọn sàhábà ó sì ṣe àlékún as-salat àti as-salam fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ibi tá a dùn sí ni lónìí nínú àwọn ẹ̀kọ́ látàrí bí náà ni pé bẹ́sìn bá ti ṣe wá ní ká máa ṣe ká máa máa ṣàṣejù ká má máa ṣàṣejù ká sì sọ̀rọ̀ afáṣetò téèyàn bá ti wà bẹ́ẹ̀ oríire ọ̀jẹ̀ tiẹ̀ kó làwọn bá kó sí wa lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sọláàtì rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó ṣe dáa nítorí kó fẹ́ gba sọláàtì gbogbo jàmáà lẹ́yìn. isi lòun wà asịsị dání asọlátùl magrib ní raka kan tí wọn máa ń tún ṣe yóò wá jẹ pọ baraka kan yóò wá san yóò pè raka méjì tó kù ẹni tí ó ti rí pé ẹnìkan ti sọ̀rọ̀ òun ò gbọ́dọ̀ kí sọ ẹni tí bàjẹ́ ọmọ bá pọ̀ torí ní tí sọmọ pé wà tó sọ pé rákà méjì lẹ́sẹ̀ ẹnìkan ní ah, manakai táǹbì ọ́ fi di mana tó tún di kai <laughs> so eléyìí jẹ́ bó ṣe jẹ́ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkan tó ti sọ̀rọ̀ wọn ti tó àmọ́ náà yóò tún ṣe kí ni yóò tún sọ láti rẹ̀ bẹ̀rẹ̀ sẹ́rí ìmáàmù yẹn tó ń bá sọ̀rọ̀ sọ láti tiẹ̀ ò ní bàjẹ́ nítorí pé òun kúkú mọ̀ pé sọ láti ò tí ì pè á gbé tiẹ̀ sábẹ́ pé ìgbàgbé ló mú máa sọ̀rọ̀ tọba bá yẹ pé yà nàbì sallallahu alaihi ntọ akọkọ tó yẹn sọ̀rọ̀ ó súnmọ́ kí sọ̀láàtì rẹ̀ má bàjẹ́ nítorí pé kò sí tí ó lè láyé anabi sọlọlọ ó lè ti omi tira rákà fún wa ẹ̀hẹ́n ló wọ́n a kí ah gbàgbé ni abẹ́dín sẹ́wọ̀n kó náà mọ́ tó ṣẹlẹ̀ ni àmọ́ nìṣẹ́ àti pé wọ́n ni torí ẹ̀ wọ́n wá ti sọláàtì tiẹ̀ bàjẹ́ wàá tún bẹ̀rẹ̀ náà <laughs> àti lè má ń bá wa dìde tó bá múra yẹn wa àwọn jama náà dìde pẹ̀lú ẹ̀ yóò sàtáyà yóò sálámà tó bá tá yóò tún wá forí kó tó tún maaleykum salaam. kò sì síbúyẹ̀ sí yọ lọ náà ni ó sì ti mọ̀ pé tó ń bá lọ mọ́tò tó wọn wọ òun gbóòórùn petrol ó sì lè so nbì tó ń tọ́ dọgba ni pé kọ́ máa lọ torí pé kò gbọ́dọ̀ bá sùyàmù rẹ̀ jẹ́ àfi tó bá jẹ́ fún pé kọ́ máa ṣe kọ́ yẹn ṣe gé kí n fẹ́ bá di wá fún ẹ tó bá lágbára láìpẹ́ ìyá ọdún tó tẹ̀lé ẹ kò lágbára ti lọ sí láti ẹ kọ́. ajina filani ajina filani kò lówó tó fi lè lọ lọ́dún tó tẹ̀lé gbèsè rẹ̀ wà lọ́rùn rẹ̀ ní kíá tó bá ti rówó gbọ́dọ̀ lọ sí. yóò gbé ẹsẹ̀ yẹn wàlùkìyàmà yóò gbé wàlùkìyàmà àfi tẹnìkan bá bá a ṣe tẹnìkan bá bá a san torí rẹ̀. gbogbo àwọn kan yẹn yóò ní rẹ́kọ̀dù ní ìsìn táwọn èèyàn bá mọ̀ kátì ẹ̀pá làánú bẹnu fámìlì wọn ò mọ̀ pé èèyàn dáràn arú ta ni ọba yẹn sí káyí pé nígbà tí èèyàn kú kò sálàánú kankan wọ́n sì lówó inshallah àwọn generation mi lè dénú fámìlì yẹn nínú àkọọ́lẹ̀ yẹn ò rí tí ó sọ jáde lẹ́nu pé síyàmù ti bàjẹ́ nínú májẹ̀mú ọ̀sùyàm òun náà ni níyẹtún jáàzìmá àníyàn tí ó dúró ṣinṣinṣin yẹnni pé láti bẹ̀rẹ̀ gbàtà àti ṣe sùyàm láti gbàtà àlùfáàdàrí tuyọ̀ tá a fi sínú a gbọ́dọ̀ rú lọ́kàn wa pé mo ti jà tó bá rú lọ́kàn rẹ lásán sùyàmù bàjẹ́ ká tó kó tún sọ ẹnikẹ́ni tó máa ń bá sùyàmù lọ tó bá sọ ọlọ́kàn rẹ̀ pé ǹsẹ̀ má sùyàmù yẹn bàjẹ́ eléyàn wọn ń pè ní rọ́fùdó níyà kìí ṣe sùyàmù lásán lọ́ bá wí o àwọn ìjọsìn púpọ̀ tó bá ti lè ro lọ́kàn rẹ̀ pé ǹsẹ̀ bàjẹ́ nù tó sùyàmù wà hàn gan. Naam. ní àwọn a àtàn ń kọ́ àwọn afá ẹ̀ wọ́n tó mọ́ gbà pẹ̀lú ẹni tó bá mọ́ lọ sí tó bá ṣe ẹgbẹ́ tó wọ́n tó wá lọ́gbẹ̀ tó lọ bá ọmọ lágbàjá ní àwọn yìí náà pé ó ọjọ́ afá ẹ̀ náà ló náà sì lọ kẹ́kọ̀ọ́ kí ni kí ìyàwó ẹ̀ ó ṣe àdá fún àkọsílẹ̀ pé ajẹ́ pé òun bóyá ẹgbẹ́ kan ní ṣe kìí ṣe islam ó ti sọ ẹgbẹ́ di ẹ̀sìn tiẹ̀ tí ò bá nímọ̀ tó lè kọ́yàwó rẹ̀ pàápàá jùlọ nípa àwọn àmà téèyàn fi sin lọ kò sì jẹ́ kíyàwó ọlọ́kọ ó tọ́ kíyàwó tọrọ pé òun ṣe má nítorí pé ìntà lè sin lọ láì jẹ́ pa àmà nípa rẹ̀ kíkọ́ nípa rẹ̀ ńkọ́ ọ̀ràn yẹn tí àbá wa nílé kọ́ nípa ọ̀ràn yẹn yẹn láì jẹ́ pé a gbé àwọn àgbésẹ̀ kan ìgbésẹ̀ yẹn náà dọ̀ràn yẹn ká gbé kèésì ọ̀ràn yẹn ni pé tí ẹnìkan bá ti fẹ́ nìkan kó sì máa wà lọ́dọ̀ rẹ̀ dọjọ́ kú kèésì ọ̀ràn yẹn bí sẹ́rí àṣetòónù pé tẹ́ bá fẹ́ nìkan ọ ọ̀fẹ́ kọjá pé ẹ̀kọ́ra yín lẹ̀ dọjọ́ kú àmọ́ kèésì ọ̀ràn yẹn tó bá ti di kíkọ́ wọ̀ mọ́ torí kankan ru àwọn eléyìí báyìí kò sí wàhálà kálukọ́ máa lọ lọ rẹ̀ àwọn tẹ́ bá gbé yóò bá level generally obìnrin yóò máa jẹ́ yóò máa pé sùúrù náà ni ọkùnrin náà obìnrin yóò máa ṣàìdá sí òun náà máa kékeré ni sùúrù náà ni kò ní tẹ́ lọ́rùn yóò sì máa fara da wàhálà tẹ́lẹ̀ ìjẹ́bù sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn bá dánwó pàdé lára ọkọ torí pé ìrírí fi hàn pé ntọ́kọ bá ń ṣe náà nìyàwó padà sí i tẹ́ bá ti lọ fọmọ fún ẹnìkan náà àwọn tágbọ́ yìí wọn ò pé nípa ẹ̀sìn ẹ mọ̀ pé ti kó àdánwò labọ́ mọ́ yín bí ṣe ń ṣe náà ni wọ́n máa ya ọpọlọ obìnrin náà ń gbọ̀ báyà bóun náà ṣe rí iná níyàwó padà dà sòtọ́kọ bá jẹ́ni tó dúró dédé ń pẹ̀sìn pẹ̀lú ògo Ọlọ́run with time ìyàwó náà padà dúró dédé torí ó rí pé òun ò lè bá gbé àfi kóun ó ṣe bí ṣe ń ṣe tọkọ náà máa ń jẹ́ pàgbọ́ yé tí ọ̀dà lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ gbogbo ètò dá lọ́dọ̀ ìyàwó yóò padà pátì nítorí kó lè bọ́kọ ìgbé ni torí ẹ̀ mùsíbà ni bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n máa sọ pé ẹ kí lẹ́nu lọ gbọ́n dánilẹ́kọ̀ọ́ àwọn ò fẹ́ lọ dánilẹ́kọ̀ọ́ ọkàn máa ṣàlàyé ẹ̀sìn bó lẹ́sìn sínú ọgbó lẹ́ wọ́n ń pa àwọn mùsùlùmí Palestine wọ́n ń pa àwọn mùsùlùmí Afghanistan wọ́n sọ̀rọ̀ bá ti lọ sílẹ̀ àwọn àmọ́ lọ gbọ́ báwo láti ṣàlùwàlá. ok ìwọ tẹnìkan kò mú lọ láti lọ Palestine kí ló dé tó ti lọ irọ́ lásán olódò burúkú wọn rò pé yé wa torí pé n tán rọ sí lórí láì jẹ́ ọlọ́jì nínú jama ti ń tẹ̀lé bí kí nǹkan máa dàrú bí ká máa pààyàn bí ká máa lùyàn ẹ̀yin ọ̀sọ́ bò láti lùyàn ẹ̀sọ́ bò láti àwọn èèyàn pààyàn àwọn èèyàn lùyàn ó ní ẹ̀kọ́ máa kọ́yàn lẹ́sìn ah, ah, ẹ̀ẹ́dẹ́sìn náà lọ́ọ́ ẹ̀bá ọ̀bá mẹ́sì tó lọ sí jihadi ah, sáà ti sọ̀rọ̀ jihadi nísìnyí. àmọ́ jihad ti islam mú wa not fawda kìí ṣe kátàkátà kìí ṣe kátàkátà torí àwọn mìíràn tún máa rọ sáwọn ìyàwó rẹ má lọ dá lẹ́kọ̀ọ́ wọn ò ní bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ Palestine túyàwó rẹ lẹ̀ kí ẹ jọ lọ Palestine ẹ ṣé wọn ta tíkẹ́ẹ̀tì Palestine Nàìjíríà <laughs> kọ́dà tún lọ Afghan kó múra ogun irọ́ lásán so ọkàn ọkàn ráwọn ẹtọ pọlọ wọn lẹ yọọ máa bá wọn sọ̀rọ̀ tí ò tí wọ́n ní kí wọ́n máa lọ ni ọjọ́ ìbò ti ṣe jẹ́ kẹ́sì sáwọn àwọn kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ fún àwọn ọmọ tó rí wọn máa hó sẹ̀ àwọn ni máa sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún àwọn Sheikh Ibn Baz nǹkan kan kódà tí wọ́n tún bú wọn lójú wọn pé ẹ̀ ń kàn kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn òfin ẹ̀sìn òfin ẹ̀sìn ẹ̀ wọ́n pa àwọn mùsùlùmí bíi kíbi wọ́n ní àmọ́ yín lọ ẹ lọ gbèjà àwọn mùsùlùmí bíi kíbi àwọn èèyàn tó kù lé ṣe bá sàmọ́ kọ́ wọn lẹ́sìn Ah, pé kẹ́yìn náà ọmọ lọ ṣe jìyà ẹ lọ jà ẹ lọ jà ní Palestine ẹ lọ Afghanistan ẹ lọ gbogbo ẹ so wọ́n tún rí i pé àwọn ò lè dá lọ à ah, tiwa ti á jẹ́ ká fáwọn èèyàn lẹ̀ lólódo nítorí pé ìwọ fẹ́ pààyàn ìwọ fẹ́ kú ah, rárá o so láṣẹk orí wa nu kéèyàn máa máa ń pa ẹ̀sìn Ọlọ́run tíyẹn bá sì máa ń pa ẹ̀sìn Ọlọ́run wọ́n á mọ ẹni tí wọ́n ń ṣe sọ́dà sí ọ̀dà kódà gbogbo Palestine kìíní kankan ọmọ ìwé wọn ṣe ń bẹ̀ tọ́ da ìwé wọn ṣe tí ọ̀dà ìwọ náà sì ti mọ̀ lórí rẹ pé tí chance bá wà ọ̀nà wo lèmi fi lè ṣèrànlọ́wọ́ tí ò ní jẹ́ pé mo takò ni látàrí pé wọ́n yàtọ̀ sẹ́ni tí tó a sì dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ni kan ti so kí á ní tí kí ni yàmùyàmù lè ṣe fún rélùwé lásán naam salaam. wọ́n ní kí ni ìdájọ́ ká bú àkọ́kọ́ kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ ká bú gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ haram pé ká tún bú ọ lọ. lọ́pọ̀lọpọ̀ yẹn sì ń bọ́ lọ tẹ́ ẹ̀ ní fura ah wọ́n lọ bó o rí mi ò sì ń ṣe mí <laughs> bí àgbẹ̀ ni ó gbin kòkó ó ṣe gbogbo ẹ̀ kòkó ti yọ dáadáa masha allah lọ́pọ̀ tẹ́ àkókò tí kòkó ọ̀wá fi omi rárá ọlọ́wọ́n á rọ wá bí wọ̀ sí òjò gbogbo àǹfààní okùn wọn á di ń tọ́ bàjẹ́ kí lẹ́rù pé gbogbo àwọn àgbẹ̀ wọn sọ ah, ọlọ́run ó ṣe yí kọ́ dá <laughs> so ẹ̀ ń bú ọlọ́run àyè sì bú ọlọ́ ìwọ náà ń kọ́ student àsìkò tí o ṣèdánwò ọ̀ka ẹ̀kọ́ ká ẹ̀kọ́ ká ẹ̀kọ́ gbogbo yẹn pẹ́ sun àánú subject yẹn le mo fẹ́ rí i pé gbogbo formula tí wọ́n fún wa gbogbo ẹ̀ mo get ọlọ́run sì ní kọ́ get gbogbo ẹ̀ ọlọ́run sì tún ní kó oorun gbé ọ lọ láàárọ̀ tẹ́ lọ kọ̀ dánwò o tún lọ sínú họ́ọ̀lù yẹn o sì tún rí gbogbo dáhùn tàbí lẹ́yìn pé o ti dáhùn tán ní two hours wákàtí kan tó kù o tún fi revise yẹn o tún wò pé àà ah, ah, tí ì bá ṣe pé wọ́n ń fún yàn ní hundred over hundred àbí seventy over seventy pẹ̀lú CA tí ó kún ó yẹ kí n gba seventy tó máa fi CA kún kó máa lọ bí ninety pàtó lọ́n gbé bí ti ṣe dé lọ́ba score twenty five sọ ma pé ọkọ̀ọ̀kọ̀ wo pé lágbájá ìṣe mùsùlùmí tàmẹ̀dọ̀ ìṣe mùsùlùmí dọ́là ìṣe mùsùlùmí ilé score sixty ilé yàtọ̀ sí ca ilé ìtún score fifty five yàtọ̀ sí ca ó lè sọ pé wọ́ọ́ lọ èmi tí mò ń sìn ọ́ <laughs> tí mò ń ṣe sọ̀lá tí mò ń wọ́ọ́ lọ sẹ́mi lọ ẹ́ sẹ́mi lọ ẹ́ ah kí n má parí jumla yóò gbé kó wọn má parí sẹ́ńtẹ́ǹsì pèsè mi lọ ayẹ ẹ́ pé ó ti parí ẹ̀ àti gbọ́ òun bú ọlọ́run kò yẹ ká bú ọlọ torí kò sí tọ́lọ̀ ń ṣe tí ọ̀dà ọlọ́run lillahi al-hikmatul baligha ọgbọ́n tó dópin tọ́lọ̀ ni kì í ṣe dandan ká ẹ mọ wáì so bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa àgbọ̀dọ̀ bú ẹni tó bá bú anabi lẹ́yìn tá anabi ti kú kódà tó bá túbá ànígbà tó túbá rẹ̀ pípa náà ni. wọ́n wá ní lójú ayé ànábì ààrẹ ni tó bú ànábì tànábì padà foríjì. kí ló wá dé tàní foríjì lẹ́yìn kó ànábì tó bá túbá. wọ́n ní ìdí tààfin ní foríjì lẹ́yìn kó ànábì sallallahu alaihi wasallam oníke kèésà wà lànàbì tí wọ́n bú fún àwọn òsì màtánàbì bá ń bẹ láyé ṣé yọ gba àwáwí rẹ̀ al náà ní kápá ṣùgbọ́n èèyàn wá bú ànàbì sallallahu alayhi sallam tí abáwọn kò ti jẹ̀bi ikú sẹ́mi ní ń pa ni àbí wọ̀ sọ ibi tá a ti tàta pínṣẹ̀ pẹ̀lú àwọn ọmọ ń bọ́ǹbù nù àwọn tí ń pè àdáhùn yẹn lọ Palestine àdáhùn yẹn lọ Afghanistan ibi tá a ti tàta pínṣẹ̀ nù àwọn ọmọ sọ pé ẹjẹ àlọ pa wọn ok kí ló dé tó fẹ́ sí tó fẹ́ tó fẹ́ gba concept tèmi àtibọ́wọ̀ rẹ ló fi pa wọn o rò pé yé sẹ́yìn mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ pé kémi ọ sọ pé kọ́ lọ pa ó ní pé tí wọ́n bá ra mú ó ní bóò ló ṣe jẹ́ tó fi wá pé ah, ṣé ìwà náà ló ní ká pààyàn o rò pé yé <laughs> so tàwa ló wá gbọ̀ ta ni nàgẹ̀rẹ̀ tó náà wá sọ pé èmi mo ní ọ lọ pa ẹ̀ ńgbà tí èso pòlì tiẹ̀ náà dàrú lábẹ́ òfin ọlọ́ lábẹ́ òfin ọlọ́ tí wọ́n bá ní lágbájá pé pa wọ́n pa kódà tó bá pọ́n lo ṣẹ̀ríà kìí ṣèmi ní lọ́ọ́ pa o kìí sì ṣe wọ̀ torí pé tèmi àbí ìwọ bá lọ pa sọ̀rọ̀ pé wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu ṣebí ọ̀nà ní fámìlì wọ́n sọ pé ọ̀pá wa léèyàn àwọn òní sọ pé èèyàn wa ti jẹ̀bi ikú tẹ́lẹ̀ ìwọ pa ni pé ah, ah, ṣé wọ́n lọ́wọ́ àṣẹ tó fi jẹ́ pé wọ́n lọ pa ṣé wọ́n lò fún ṣé wọ́n lò ń gbófin ró yóò wá jẹ́ pé nítorí èèyàn kan tí wọ́n pa àwọn ẹgbẹ̀rún èèyàn lè lọ sí i torí Islam ètò ni kò fààyè lẹ̀ tó fi jẹ́ pé ọlọ́sẹ̀kú pààyàn torí kọ́ jẹ̀bi ikú wọn ò sì bẹ̀wọ́ pé kọ́ bá wọn pa ìwọ wa lọ pa sọ̀rọ̀ pé wọ́n máa lè pa àwọn náà kà ìwọ náà ní lè rórùn mà Islam wa sọ yìí pé òfin ni ó pa gbogbo ẹni tófin bá pa kò sẹ́ni tí máa pààyàn torí ẹ̀ bàbá tí wọn ní kọ bẹyàn lórí ẹyàn náà ni wọn sá lórí wọn ní kọ bẹyàn lórí ẹ sì dá ọmọ ẹ mọ dáadáa ṣé ẹ lọ dènà dé pé wọn lọ pa bàbá wa kìí mi òfin lọ pa tẹ bá sì dánwò bá tó bí wọn tí wọn pẹ yín náà nù torí ẹ ní ni torí ẹ ní bá pẹ nìkan bú ẹ ẹ ní rẹ nìkan tó tí nítorí pé tí wọ́n máa sọ bẹ́ẹ̀ ní tí wọ́n ṣẹlẹ̀ yóò burú ju èyí táwọn ń sìn lọ torí pé ní ìsìngbà tó ń gbọ́ ànábì sáwọn mùsùlùmí náà dákẹ́ ni sáà dákẹ́ ni sáà dákẹ́ ẹ̀ mọ oríṣiríṣi action tó ti ṣẹlẹ̀ ẹ̀ mọ oríṣiríṣi economic tó ti bàjẹ́ nísìn irú Denmark ìgbà táwọn ti ń ya cartoon ànábì sallallahu alaihi wasallam wọn ti bẹ̀rẹ̀ so àwọn ìjọba ilẹ̀ lárúbáwá tí wọ́n dúró déédéé wọ́n tọrọ lọ́dọ̀ ìjọba àwọn yẹn kí wọ́n sọ pé àwọn ẹni tí ń ṣiṣẹ́ yẹn àwọn ọba wọn lọ́wọ́ sí kí wọ́n sì wá ti gbé wọn lọ sílé ẹjọ́ nítorí pé gbàgbára wa ṣe máa ọ̀ gbọ́dọ̀ ná sẹ̀rẹ̀ ju aṣọ òbúra rẹ lọ tó bá ná ju aṣọ òbúra lọ kí ni ó ṣẹlẹ̀ ẹsẹ̀ ọbọ̀ òtútù mú <laughs> so èyí tá a lè ṣe nu so ìgbà tí wọ́n ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé agbára náà fi sọ̀rọ̀ torí wọ́n mọ̀ pé wọ́n ń rówó lọ́dọ̀ àwọn gan so Denmark ó sọ pé àwọn ní freedom of expression nílùú àwọn àwọn ò sì lè kọ̀ fẹ́ nìkan kọ́ sọ tí wọ́n bá sọ so irú Saudi especially ó sì ban gbogbo ọjà tí máa ń bọ̀ láti Denmark wọ́n lose ọlọ́run lọ́mọ billions tí wọ́n lose torí pé Saudi bó bá fẹ́ jẹ bọ́tà lásán Holland yẹn náà ni everything milk Holland kíni àìmọye kó tiẹ̀ má dé lùwà àbúrò máa sọ fáwọn èèyàn pé ẹ má ra jẹ ibo ti wọlé kọ́ má so eléyìí níta lágbára tán lè ṣe tọ nísìn tẹnìkan máa sọ pé lọ ra wọn mú ẹ pa wọn sẹmọ tí sáwọn mùsùlùmí tó ń gbé bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ ní France nísìn náà Islam ẹ sì mọ̀ pé France yẹn ibẹ̀ ni large population àwọn mùsùlùmí wà ní gbogbo Europe even though àwọn tó ń ṣe Islam yẹn ní France náà fi jẹ́ large population wọn kì í ṣe ọmọ France originally àwọn ọmọ Algeria Tunisia Libya nkankan àwọn ọmọ North Africa yẹn ni látàrí pípọ̀ tí wọ́n pọ̀ a rí pípọ̀ nínú àwọn òyìnbó náà tó gba Islam látàrí pípọ̀ táwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀ yẹn àrí pípọ̀ náà àwọn òyìnbó náà tán gba islam ní ìsìn lọ́wọ́ ẹnu ìgbà táwọn kan lọ ṣekú pa àwọn tán pa ní ìwé ìròyìn àwọn olórí ibú àwọn olórí ibú ti ń ya ànábì ní fọ́tò táwọn kan gbé ìbátan lọ pa sáwọn káwọn náà ti pa wọn tó ẹ wá wo ìfúnlẹ̀mọ́ni tí wọ́n ṣẹlẹ̀ sí islam àti mùsùlùmí nìsín tó nítorí délé yìí ẹ jẹ́ ká máa wo al-masalih wàlmafasid sọ̀gbà tó ń sọ pé gbogbo ẹni tó bá ti kó ànábì pípa náà ni nígbà wo tó bá pẹ́ yín lẹ lágbára òfin islam lẹ́ ń lò wọ́n bá yín mú un bíkíbi tó bá wọ̀ ok sófin islam níbo lẹ́yìn tí ń lo gan lo islam má nìsín àyàfi àwọn tó ṣẹ́kù ní díẹ̀ bíi ru Saudi Arabia so níbo wọ́n ti wá ń lò ẹ wá tí wọ́n á pé òfin yẹn tí wọ́n á gbogbo wọ́n tún òyìnbó so <laughs> ó yìí sì bẹ́ẹ̀ náà nìsín so bí nǹkan yẹn ṣe wà nù torí ẹ̀ à ń bẹ lọ́wọ́n bá wa wípé kó fún alágbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa àwọn ẹni tí wọ́n sì lọ ṣe kú pa àwọn ẹni tí ń ya fọ́tò yẹn ìfẹ́ ẹ̀sìn àti ìtara fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó kò sẹ́ni tọ́kàn rẹ̀ ò ní fẹ́ gbiná anabi ah, náà lẹ́yìn yàrá kò sí ẹni náà àfi tó ìbá ṣe mú mi nì so ìfẹ́ ẹ̀sìn àti ìtara fún fún fanabi Muhammad sallallahu alayhi wa sallam ló gbé wọn sí so pẹ̀lú pé àwọn ń wò pé táwọn ṣe yẹn iná ló lè mú òpin bá nǹkan yẹn so à ń bẹ lọ́n kọ́ lọ́wọ́ bá kọ́ gbà wọn ní ṣòhádà so tó bá sì jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe ó dàbí ẹ̀ṣẹ̀ kọ́ lọ́wọ́ bá foríjì wọn kọ́ lọ́wọ́ bá sin wọn lọ́mọ àlùjànnà so nítorí pé lódodo àwọn òyìnbó tí wọ́n ń ṣe wọ́n máa máa ṣe ni àwọn èèyàn àwọn wọn ò kàwá kún kankan òdodo sì ni anábì náà ti sọ ó ní ìbẹ̀rù wa ọlọ́run mú kó lọ́kàn àwọn ọ̀tá wa so nítorí pé àwa ìfẹ́ lé ayé àtà kú ti ń dà wá láàmú so àwọn ọmọ ọmọ ọmọ ṣe ń tán ṣe ni torí pé wọ́n kórìíra Islam kọjá sísọ ẹ jẹ́ kó yé wa ẹni tó bá ń tanra rẹ̀ jẹ ń tanra rẹ̀ jẹ ni ó dàbí àwọn kèfèrí tá à ń bá gbé láwùjọ ni wọ́n kórìíra Islam kọjá sísọ wàláhì kódà tẹ́ ẹ̀ máa ń pèpè fún sọlá tẹ́ lómi ìdí ìgbà tán fún ọrùn rẹ̀ tí ó kù ni wàláì bá ṣe máa gbọ́ ọ̀nù tó máa ń tanra rẹ jẹ lókù torí pé lómi ò fura ọmọ mú ọ̀tá rẹ lọ́rẹ̀ so báwọn ọ̀tá ẹ̀sìn Islam ti ṣe rí nu so àwọn ẹni tó kó ránṣẹ́ sáwọn ẹni ọ̀wà fẹ́ràn rẹ̀ nígbà táwọn ẹni tán kó wá bá ń bì tán kórìíra rẹ̀ so bí wọ́n ti ṣe rí nu so tí àwa náà bá sì sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣeun làwa náà ṣe ilé ayé ò ti di ilé ayé kí gbogbo ọ dàrú so kọ́ lọ́wọ́n bá wa tún ṣe ọlọ́wọ́n bá kó ràn wá lọ́wọ́ kó túnbọ̀ gbé ẹ̀sìn islam ga kọ́lọ́wọ́n bá kó túnbọ̀ ràn sunna anabi muhammad sallallahu alayhi wa sallam kó túnbọ̀ ràn sí kọ́lọ́wọ́n paná adẹ́bọ̀rẹ́ kọ́lọ́wọ́n bá kó kó ìfàsẹ́yìn bá bídíà kó parẹ́ pátápátá tí ó bá sì ní parẹ́ pátápátá kó pamọ́ pátápátá bí ìgbà tí ó sì subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka